ní ìtẹ̀síwájú nínú kìtàbí al-adab al-mufrad lè jùmọ́ bí Bukhari rahimahullah ẹnà ọ̀nà àbáwọlé tí a máa wọlé sílé nì òun náà di ọgọ́rùn-ún mẹ́rin àtẹ̀yọ̀ kan báàbò tí ó sọ pé al-arwahu junudun mujannada fífi àwọn ẹ̀mí ọmọ ogun ni wọ́n tó ṣe yí pé a kó wọn jọ sójú kan àbí ká sọ pé ẹ̀mí. jòlóòdò mọ̀jàdẹ́dà onírẹ̀rẹ̀ ni wọn. hadithi àkọ́kọ́ tí a máa yẹ̀wò ní abẹ́ báàbù yìí wọ́n lẹ́yìn ní hadithi ọgọ́rùn-ún mẹ́sàn بن سعيد محمد عن عائشه رضي الله عنها قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول الأمراح جنود مجددة فما تعارف من يختلف وما تناثر من يختلف قال حدثني عبد الله عبد الله في بني سرايل قل لي أصاب بقال قد يحيى بن سعيد يحيى بن سعيد قال قد عبره أمر الذي رواه عائشة رضي الله تعالى عنها قال عائشة رضي الله تعالى عنها صفيه سمعت النبي صلى الله عليه وسلم يقول بوضوط يعني النبي صلى الله عليه وسلم صبائك الأرواح حوافي جلود مجندة àkójọpọ̀ tó kójọ tá a kó kójọ ni tàbí ká sọ pé ẹ̀mí onírẹ̀rẹ̀ tí ò jọra wọn ni. bàbá ọ̀dà àárọ̀ fàmíjà dáná èyíkéyìí tó bá jáde pé ó papọ̀ mú ara ti ń bẹ ní inú ẹ̀ ìyẹn ní ọsẹ ẹ̀mí ti máa ń bẹ lára dáadáa ètí tálábà wọ́n jọra. olùbákanná wọ́n mọ̀ tànà kàrọ̀ mi ha ìtàlá èyí tó bá ti yàtọ̀ tó ṣe yí pé kò jọra wọn ìyẹn lè fi ẹ̀bí tó bá ti sí àdámọ́ rere ni wọ́n dámọ́ sálàfà yọ papọ̀ mara yẹn ẹ̀bí tó bá já sí pé àdámọ́ bí burú ni wọ́n dámọ́ yẹn sálàfà kò ní jọra o tọ́lẹ̀ mi bá ní àdámọ́ ọlọ́fà afáwa ọ̀sátọ́ mi rahimahullah wọ́n ní dábàá wò hadithi kó fọjọ́ yé wa yí pé التشاغل في الخير والشر والصلاح والفساد ìrísí oríṣi ló máa ń wá nípa rere àti láburú àti dídá àti bàjẹ́. àwa sọ wípé ẹ̀mí nìyí wọ́n bá ń wà gẹ́gẹ́ bí sèṣì àdámọ́ tí wọ́n bá dámọ́ lẹ́mí máa ń wà. wọ́n bá ti pé lóhun tí wọ́n dámọ́ ẹ̀mí rere ni gbogbo ọmọ àjọ kọ̀ọ̀bá rẹ̀ sọ́wọ́ ẹgbẹ́ láburú ni ìyẹn tẹ̀sí máa rí. àwọn olùmọ́tò ní kúta àgbàlérò bẹ́ẹ̀ ni pé ẹ̀mí nìyí àwọn ọmọ ọ̀kọ́ lè kọ́ni nígbà tí wọ́n kọ́kọ́ dà kó lè kọ́ ti ara kìsìmẹ́ ọ̀nà méjì wọ́n dà sí. ìyẹn fi ọ̀rọ̀ àtòdí kejì ni ẹni burú bẹ́ẹ̀ mi rere bẹ́ẹ̀. àti ife ara tó ti bẹ́ẹ̀ máa ń bẹ́ẹ̀ lò rẹ̀ níyì ìdàlẹ́ sáfọ̀ ti fi dóríyá ìtàlàfàtì. kára yẹn bá ṣe déédéé ohun tí wọ́n dábọ̀ ẹ̀mí yẹn yọ̀ọ̀jọ̀ yìí. báyìí pé láburú wọn dábẹ́ mi. wọ́n á pàdé àtàrà aláburú wọ́n jọra ni. báyìí pé rere wọn dábẹ́ mi yẹn wọ́n á pàdé àtàrà dáadáa wọ́n kẹta ara wọn wọlé. lóòótọ́ wọn bí wọ́n ti kí ni bí wọ́n ti dá ìdí yẹn sí. obìnrin tó náà gbé ìdára nínú hadith yẹn. ìkálò rẹ̀ ni ẹ gẹ́gẹ́ bí àwọn afáwọn ti ṣe kéde o tí wọ́n ti ṣe àlàyé rẹ̀ pé ẹ̀mí ti ń ṣe pẹ̀lú ara wọ́n ìpàdánwò dáadáa ní bẹ pẹ̀lú ara wájọ àtẹ̀wéyà tọ́lá yẹn padà wọ́n fi burú lọ́jọ́ ti wà pẹ̀lú ara tẹ́mi náà tí wọ́n ti fi da àgbà wá yẹn tó wọ́n máa bára wọn bò kọ́lí sùnmọ́ hadith yẹn ni ẹ pé alárùwáhù ẹni o jòlóòdò tó jàndẹ́dà yẹn ni pé onírẹ̀rẹ̀ ni wọ́n kábà bẹ́ẹ̀ tún ní lọ́wọ́ náà àbí àtọ̀ pé àwọn ọmọ ogun kẹ́ni tá a ti di ẹrù ogun fún fọmọ ọ̀tẹ̀ àárọ̀ fàmíjì ha èyí tí wọ́n bá kọ́ra wọn tí wọ́n jọ yẹn ni pé tí wọ́n sọ kọ́ni àtọ̀rẹ́ ríra wọn tí tálàfà wọ́n sùn pọ̀. وضاك ناكر منها حراري أجل ولو اختلف ورجلال اليوم عصفا هاري قال سعيد بن أبي مريم جلالة صعود حديث يقول يحيى بن أبي أيوب لا تدع يا بن سعيد لا تدع عمر بنت عبد الرحمن جلالة يرى لا تدع عائشة عائشة àyíṣà ní òògùn صلى الله عليه وسلم حديث في سليم رجعت توكي قال عن عبد العزيز بن عبد الله حدثنا عبد العزيز بن عبد الله قال حدثنا سليمان بن بلال عن سهيل عن ابي عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأرواح بنور جنة إذا يداول جلال يبي عبد العزيز حدثنا وفي حديث إبواء العزيز بن عبد الله قلت سليمان بن بلال فقال أبدا صحيح عن أبي عن أبي هريرة رضي الله تعالى عنه قال الله صلى الله عليه وسلم في حديث أريان ونرى الرجوان tọmọ dàárọ fani ha èyí tó bá jọ ara ti pẹpẹ fi tẹlẹ apapọ ọmọ sẹlẹ kẹlọ mi jìnnà tẹlẹ èyí tó bá di wá yàtọ̀ sára tó wà lú ẹ kò ní jọra ẹlòmí abáwọlé mi láti wọlé mi oníbàbò kọ́wélé rọ́júlé ọ̀yìndẹ̀tẹ̀ àjọbí subhanallah gbólóhùn yìí ń sọ pé èyẹ lè wí pé èyẹ lè pé báwo yìí sọ pé èyẹ lè sọ pé subhanallah tí ẹ bá yọ tọjọ yẹn lójú yọ sọ pé subhanallah torí ayé bọ́wà nínú sunnah tí ẹ bá ń tọ́ àwọn lọ táwọn adé débi tó dé kéde ọ ibi tó ga kílé yóò wí lọ́hùn tí ẹ bá débi tó rẹ lẹ́kọ́ subhanallah ọlọ́wọ́ tó dárí ìgbà rẹ sẹ́yìn kílé yìí ti dà ẹ̀rí ló tó mẹ́ta wà bí kàkà rí lọ́wọ́ ni ó ti fojú sùn ní ìyá lókèrè pé kì í bá dà ó tún fojú sùn yìí lọ́wọ́ ń kalẹ̀ pé kì í bá di kòtò lóbi tó máa fi ìbádà yẹn. àwọn alifáàbò yìí kéèyàn sọ nígbà tó bá rí mo tọ́jú ọ lórí kọ́kọ́ sùn káàdà lọ́wọ́ sùn náà. قل حدثنا يحيى بن صالح المصري حدثنا يحيى بن صالح المصري أعقب بن يحيى القلبي قال حدثنا الزهري قال أخبرنا أبو سلمة بن عبد الرحمن أن أبا هريرة رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول بينما راعي في بدنه على عليه ذكر فأخذ منه الشاة وطلبه الراعي والتفت إليه الذئب فقال من لها يوم السبع ليس لا راعي غيري فقال الناس سبحان الله فقال رسول الله صلى الله عليه وسلم فإني أؤمن فإني أؤمن بذلك أنا وأبو بكر وعمر. نعم. قال حدثنا يحيى يحيى وصح حديثه هو أبو الصالح المصري خلاصة إسحاق بن يحيى الكلبي ولي الزهري حدث على ولي أبو سلمة بن عبد الرحمن ولي سعيد أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه ولي وقع النبي صلى الله عليه وسلم يقول ولي بينما راعي في ظلمه láàrin ìgbà tí adarí jẹ tẹ ń da ya àgùntàn rẹ عدا عليه الذئب فأخذ منه شاة bí kòkò kan ti fò mọ́ àgùntàn kan náà rẹ̀ yẹn nìyẹn ọba gbé àbí ká sọ pé ìkòkò ìkòkò kan ọ̀pá koro mọ́ adarẹ̀ jẹ fa akọ̀dà bí dùgbò ṣá ọba gbé àgùntàn kan lò rẹ̀ fọ̀tọ̀lábàá rọ̀ àyìn adarí jẹ ẹ wá wá ẹran rẹ kí pé máa gbẹrẹ rẹ káà gbé pàlìkàfàtà ilé ní tẹkìbò ìkókò bá gbójú wo adarí jẹ yẹ kọkọ àdúgbò kò fi sọ̀rọ̀ ni yẹ ọ̀nìwọ́n lọ ha yẹ́wọ́ bọ́ sábọ̀ ẹ̀ ẹ̀ òun gbèjà gùdẹ̀rẹ̀ báyìí lẹ́jọ́ tí fìdí bá ṣẹlẹ̀ kálọ́ bá wà tíjọ́ tí fìtílẹ̀ bá wáyé sáré wá wà fún àgùntẹ̀rẹ̀ kárí. lẹ́yìn sàláhà àárọ̀ àyín ẹ̀wọ́ yìí tí ọ̀sẹ̀ lórí ètò lè máa mú káàkiri tí ọ̀dọ̀ ajẹ́jì mi lọ. kọ́mọ́dá ti bọ̀ fìtílẹ̀. ọ̀kọ́ ẹ̀ lẹ́yìn sàláhà subhanallah ẹ̀wọ̀n lọ́wọ́ ẹgbẹ́ ìtẹ́jọ́ sọ pé april fool ìkókò fáá gbogbo àyè dọ́gbọ́rọ̀ bá ní subhanallah ìlú ọba lẹ́yìn ìkókó tọ̀ ẹ̀wọ̀n tó tọ́ àkọ́dì ọ̀rọ̀ tó dé parí ọ̀rọ̀ tó dé pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tí ó padà ṣẹlẹ̀ ọ̀rọ̀ fídàlì فقال رسول الله صلى الله عليه وسلم ìdíjọ́ ọlọ́run bá sọ̀rọ̀ lè yí pé ṣáà ń di owó bíi dáìlì ni mo nígbàgbọ́ kódà kìí ṣègbèlè ká o tún zàkí àwọn ọkùnrin fàmílẹ́jì torí wáyé pé kọ́fà àlọ́ọ̀bù wòjú ha bóyá lóbo ẹ̀ṣẹ̀kẹ́ yìí. ẹ̀rí kọ́lá ọ̀kọ́ bá ní gbójú àwọn tí wọ́n bá mú bóyá lóbo náà ẹ̀ṣẹ̀kẹ́ yìí. àwọn tó gbà wọn ṣe ń kú méjèèjì àwọn kọ́lá wọn bójú wọn jẹ. ẹ̀rí bá ń kú sọ́lá owó sọ pé mo nígbàgbọ́ sọ́rọ̀ yẹn kọ́dà àwòbákiri gbà tẹ́ pé sẹ́lẹ̀ yẹn máa tẹ̀lé bó bá olùdó ẹ̀gbà ẹ̀rí oríṣi ìtúbọ̀ ni wọ́n tú ọ̀rọ̀ ìkókò yìí sí mẹ́lẹ́ha yẹ́wò bọ̀ sábọ̀ọ̀yìn wọ́n ní wọ́n ká àgbàlérò pẹ̀lú yẹ́wò bọ̀ sábọ̀ọ̀yìn àràtọ̀ wàhálà lè dàbí báyẹn ó wù ọ̀hún fún báyẹn ní sukùl sáàbọ̀ àì kìí ṣe méje obìnrin tó fẹ́ fi ka ọkùnrin ọkùnrin tó bá fẹ́ ka obìnrin ọ̀dọ̀ pé sáàbọ̀ ẹ̀rọ bàdẹ́ ti àwọn ẹ̀kọ́kùnrin lọ́kà ó di sáàbọ̀ àtù àwòládé ọ́kílíà bẹ́ẹ̀ ọ̀pẹ̀ bó ṣe kárí rẹ̀ ṣùgbọ́n eléyìí ẹ̀rẹ̀kọ́ àbìjà ní jẹ́ sáàbọ̀ rẹ̀ sàbọ̀rọ̀ o lè fún ní sùkú kọjá sábẹ̀rẹ̀ ọba wùwọ́ ọ lè fún ní dọ́gbọ̀n kọjá sábù rẹ̀ ọ̀rọ̀ di rẹ̀ wọ́n lóun tó àgbàlérò pẹ̀lú bẹ́lẹ̀ ha yẹ́wò bọ̀ sàbọ̀rẹ̀ àbí yẹ́wò bọ̀ sábẹ̀rẹ̀ òun ni pé yẹ́wò bọ̀ ìwẹ̀rẹ̀ ọjọ́ tí ìṣesí kálukú máa tó gẹ̀ẹ́ tí ó pa nkẹ tí ó pa àwọn àgùntàn rẹ títí bí ẹ bá rí ẹ lọ fún tí ń bá yí kọjá ilé yìí. ẹ̀rí balari náà àwọn afẹ́lédè wọ́n ní ọmọ sábà bill iskan tábà fọlẹ́sùkù ọdún kẹlọdún yẹn jẹ táwọn aláìmọ̀kẹ́mọ̀kẹ́ tó máa ń bí sí pẹ̀lú ẹ̀ tọdún nìbàdìgbé wọ́n bá wà lọ́ọ́ kéré ṣeré ni wọ́n wá ń ṣe títí jọ ọdún yẹn ìkókò ọ̀wá jẹ̀rẹ̀ wọn. ó fi hàn yìí pé tá a bá fojú sunkún wọn tó lè tùmọ̀. yìí pé ká ló máa wà fún àgùntàn rẹ tó ń ṣáájú rẹ nísìnyí ìyàwó mọ̀ sáàdì àyè ní ọjọ́ tí kálukú bá fi ẹran rẹ̀ lẹ̀ sí lọ́ọ́ torí ọdún ṣùgbọ́n àfàwà àdàwùdì oníyàwó sábà ìyàwó sábà yẹ ìtumọ̀ rẹ̀ ní pé ìyàwó mọ̀ yẹ ti ròdù ká àti àsábọ̀ ẹ̀rọ. ìwọ tó ń darí ẹ̀jẹ̀ tó máa wà fẹ́rẹ̀ rẹ tó ń sọ nísì níjọ́ táwọn ẹ̀rẹ̀ pa àbìjà bá lé ọkọ̀ lọ́dọ̀ ẹ̀rẹ̀ rẹ̀. wọ́n bá kéètò adẹ̀ sí ha tó wá ti tẹ̀mí yìí ni mo. láàárọ̀ ìyàlá ha wáyìrì lè fìrà rí kárẹ́ẹ̀dì. tí ọ̀sẹ̀ gbogbo lè kẹrẹ̀ yìí jẹ̀bọ̀ jẹ̀bi yìí nìkan lọ torí wọ́n tó ní gan ló ti sálọ. wọ́n asọ́ wọ́n lè má jẹ́ akóra wa sí wàhálà ọ̀rọ̀ tó gbádùn wọ́n lè bí a tú àti rí àbá ti tú àti tìyẹ́ fún yín gbà tá a kéwù wípé òun lé ọjọ́ fìtínà tí wàhálà bá dé tí kálukú ju gbogbo ẹ̀rẹ̀ rẹ̀ lẹ́gbẹ́ ẹ̀rẹ̀ àdìgẹ́là ìyá àwọn alẹ́ tẹ̀rẹ̀ kí pẹ̀lú ti bá yìí. ìgbìlá rọ ìyàlẹ́ ha tí ọ̀sẹ́ni tí ọ̀daràn yẹn lọ ló bàtà lè ṣe báà tí ó jẹ ìjàgbá fáwọn ẹranko àbíjà ẹranko àbíjà ni ó tún máa wá da ẹran káàkiri láàlọ́lá gbogbo ẹbí ibi sílẹ̀ lágbára obìnrin pé yóò ti jẹ̀wọ̀ tí ó jẹ ìyókù lẹ́yìn ọba àpò jẹ ọ̀rọ̀ yóò sí àrà rárá ìwọ ọba bí ẹyọ kẹ́ńtó sí ìdí ìgbà àtà lẹ́rẹ́ láti kó dálẹ̀ tọ́ba ti mú ọ̀tún ní òun gẹ́gẹ́ ló tún sẹ́ẹ̀ máa tún ọlọ́kẹ̀ báyìí lẹ́yìn ọba kó àwọn àgùntàn yẹn káyìí àlùmọ̀sálá ni òun nígbàgbọ́ pé sẹ́lẹ̀ kódà kìí ṣe ìbílẹ̀ bàbá kiri gbà bẹ́ẹ̀. kátùkọ́ hadith yẹn lẹ́sọ̀ wọ́n ní àbí wọ́n yọ̀ jọlọ sẹ́láàdì wọ́n ní wọ́n gbà dẹ́bi sọ́lọ́ àtàlá tó sọ báyìí pé báyìí lè máa rọ àyè tí ìkọlẹ̀ mi fi láàrin ìgbà tí adarí rẹ̀ kan wà láàrin àwọn àgùntàn rẹ̀ àdá àlẹ́ ìgbésbù ìkókò sáré ọ̀sáré ọ̀sáré sọ́dọ̀ adarí rẹ̀ fa àkọ́ta ní ìgbòsá ọba gbé ẹrẹ kan lò rẹ tọ̀tọ̀ lábàá fún rọ́ọ̀ì rọ́ọ̀ì bá sọ pé bá gbẹ̀rẹ̀ rè torí kì í pa fàlìtàfàtà ilé ihe dé ìkó ìkó gbẹ̀yẹ wá wò fọkọ̀ ọ̀dà ọwọ́ àgbọ̀n fún báyìí ká bàbá dára dára mọ́lá àyà ọmọ sábọ̀ ẹ̀ ta máa wà fún àwọn àgùntàn rẹ níjọ́ tí ìtúnẹ̀ bá dé tí kálukú pẹ̀rẹ̀ rẹ̀ tó ṣe yí pé lẹ́yìn sálá àárọ̀ ẹ̀ ọ̀wọ́ tí ò ní sẹ́nu bíi tí ó kẹrẹ yìí jẹ́jẹ̀rì yìí rẹ̀ lọ nígbà tó bá sá tí wọ́n kẹ́ bá sá fún wàhálà ọ̀kọ́ náà àwọn yẹn bá sọ pé sùhàdàlá ìdíjẹ́ ọlọ́wà nípa ìdí òmìnir bìdàlì tẹ́dájú èmi ń sí ọlọ́wọ́ bá nígbà tí wọ́n ṣe ohun tí ìkó wí ẹ̀. ebi o wa abo mẹ́kìrì wà rò ìdí àtàwọn sínú àgbáyé tá a bá bẹ̀ wò ni pé alẹ́ ìgbọ́lọ́ subhanallah àìdá tààjù tí ìyẹn bá rí bọ̀ kìí ṣe yéé bí ìtàwọn àwórì yéé àwọn àwórì tí wọ́n bá rí ìjẹ́ tọ́jú wọn lọ́sẹ̀ yéé yéé ó yìí náà máa ṣe yéé yéé làwórì máa wí yéé olórí náà gbé àárín wọn púpọ̀ jù díẹ̀. wọ́n ní ọ̀sẹ̀ tó yẹ lè wí subhanallah àìjẹ tààjù èèyàn ti gbọ́dọ̀ yé paripa a yé kiri kan kò dé sùhánà bá rẹ. wọ́n ní bó ti wáyé lọ́dọ̀ àwọn sùhánà nípa ìmọ̀wọ́ tí wọ́n ṣe nípa pé a àìsàn sálágbọ́rọ̀ ìkókò. ó fẹ́ akúnjọ́rọ̀ la ìmọ̀lélẹ́yìí o. bákan náà tábàbù wọ hadith yẹn àgbọ̀yé ìṣèjì náà tún bá bẹ̀. a máa rí ọlá tó hẹ̀ dáadáa tí ń bẹ fún àbákùn Siddiq àti Umar radiyallahu ta'ala anhuma wa ardahuma. sọlá tuntun sẹ́lẹ̀ ó sírò àwọn méjèèjì ó sì kórúkọ àwọn méjèèjì papọ̀ mọ́ ìmọ̀ ni rẹ̀ ó dìgbò kẹ̀lé pa wọn pé kìkì òní dojúrú fún wọn àti pé ó dẹ̀sìn mọ̀ wọ́n dájú wípé alábàákẹ́ àti ọmọrù ní ìdá olódodo gbàgbọ́ ni wọ́n àti pé ìmọ̀ ni wọ́n dẹ̀ lágbára àti pé wọ́n sì mọ títóbi agbára ọlọ́run àti pípé agbára ọlọ́run ipò lè rí bẹ́ẹ̀ kí kò mọ̀ sọ̀rọ̀ táwọn sì gbọ́. hadith ibi ìtòlè lábẹ́ báàbò قولي حدثنا آدم حدثنا آدم قال حدثنا شعبة عن عامش قال سميت سعد بن عبيدة يحدث عن أبي عبد الرحمن السلمي عن علي رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم في جنازة فأخذ شيئا فجعل فجعل ينكت ينكت به في الأرض فقال ما منكم من أحد إلا قد كتب مقعده من النار ومقعده من الجنة قالوا يا رسول الله أفلا نتقي ولا كتابنا ونجعل عملا قالوا اعملوا فكل ميسر لما خلق له قال أما من كان من أهل السعادة فسيسر لعمل السعادة وأما من كان من أهل الشقاء فسيسر لعمل الشقاوة ثم قرأ فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى قولي حدثنا آدم آدم قوي آه، حديثي فوا قل شعبة فقال الأعمش الأعمش قل بقول سعد بن عبيدة يحدث في ننصى حديثه فقال أبي abdulrahman baba abdulrahman sulami baba abdulrahman sulami ọlọ́wọ́ sọ̀dọ̀ ali radiyallahu anhu wọ́n lọ níbi sallallahu alaihi wasallam ọwọ́ àmì ìdàdàdà òkú kàdó fa akhadha shay'an ọba mú kẹ̀kẹ́ dání akhadha shay'an nínú rìwáyà mi wọ́n ló mú kí irun dùn dání sọ́dà mi kì í pákó báyìí ṣùgbọ́n igi irun dùn yẹn máa ń rún àdítò tùràrí inú rẹ̀ wáyà mi wọ́n ní kì í ẹ pẹ́ lọ́wọ́ rẹ̀ inú ẹgbàá wáyà mi wọ́n ló mú pọ̀pá dání pọ̀pá pọ̀pá kékeré irú èyí tí àwọn ọlọ́lá wa mú dání láti rọ̀gbọ̀n kúlé lórí tí wọ́n bá dẹ̀ fẹ́ báyà kan sọ̀rọ̀ ọ̀dẹ̀ wọn pé lọ́fíìsì nídìí bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ pọ̀pá yẹn àwọn ọlọ́lá wa mú dání sọ pé abọ́lá tó tóbi ju gbogbo abọ́lá lọ́wọ́ la Nabi sallallahu alaihi wa sallam. torí ló bó wa kú ìjà alábẹ́ẹ̀dì ẹ̀rí kó pàpà kékeré ọjọ́ àìláyà kòtò bíi ṣe ọ̀rùn ọbẹ̀rẹ̀ ní yẹn ó fi díẹ̀ díẹ̀ báyìí ẹ̀rí kéèyàn lọ́wọ́ ìyá fi báyìí wọ́n lè yí sí ó jẹ́ fáìlì yìí ìṣiṣẹ́ tó rẹ̀. àwọn kébí irú àwọn alákọ̀wé kẹ́lẹ̀ ló bá rò fún ọmọ ó lè máa fún ọmọ yẹn oorun kẹ̀kẹ́ ọwọ́ àrọ̀ púpọ̀ báyìí ọkẹ́ wọn láti ṣe kéde o òfin òfin halẹ̀ díẹ̀ díẹ̀ òfin halẹ̀ díẹ̀ díẹ̀ ṣiṣẹ́ sì ṣiṣẹ́ lọ́kùn sọ̀lá rẹ̀ ṣiṣẹ́ tó ronú pa kẹ̀kẹ́ rẹ̀ fọkọ́ ẹ ẹ̀rọ sọ̀lá ti gbọ́rọ̀ lájà dìde òdìbò ní covid ahad míì ẹ̀ lọ́dọ̀ àwọn ni kò ní tòun kò sí ẹnikẹ́ni tó yé ṣùgbọ́n ní ìtumọ̀ alẹ́ kò sálọ́ sọ̀rọ̀ ilé ń tiẹ̀ yóò ní ìtumọ̀ tẹ́ padà wá fún tọ́ba yá gbọ́n bí kò rí rẹ̀ àhàdì kò sí ẹnikẹ́ni ilẹ̀ wọ́n kọ́ ni kó ti máa ma kí àádùkú mi dandan àfi kí wọ́n ti kọ́ ibo ní ibùjókòó rẹ̀ nù náà wọ́n ma kí àádùkú ìrẹ̀lẹ̀ jẹ́ kí wọ́n dẹ̀ ti kọ́ àkọọ́lẹ̀ ibùjókòó rẹ̀ nù àlùjẹ́

ọ̀kọ́lù mọ̀yá sẹ́rọ̀n lè máa fúnni kọ́lá kálukú láti rọrùn fún nídèédé ohun tí wọ́n dá nítorí ẹ̀. àmọ́ ẹ̀mọ̀ kẹ́rin mi àlè sàáyádá àti tó bá jáde fẹ́ nu olórí ire lé ọwọ́ àti ẹ̀ fọyọ́ sírò lè àmàlè sàáyádá fọyọ́ yá sáró á sì ní rọrùn fẹ́ ni yẹn lè àmàlè sàáyádá tí ó fi ṣiṣẹ́ oríire yẹn. وأما من كان من أهل الشقاوة أعوذ بالله ẹni tó bá sọ pé yẹn máa wà á sáwọn olórí burú fọyọ ya sẹrú fọsáyọ ya sẹrú lè amọlẹ ṣakọ wa wọn á sì rọrùn fún ilé tó fi lè ṣiṣẹ́ orí burú ìmọkọrọ a ìjọ Ọlọ́run bá fi àyà lé ìpè fún amọmọdé àtọ wọn sàkọ àbúrò ẹni tó bá tọrẹ tó dẹ̀ ní bẹ̀rù ọlọ́wọ́ ọba ó sí ọlọ́run ń ṣe má ṣe ọlọ́run ń jìnà sí ọ̀sán dákọ́ bíi ṣọ́sẹ́ ó pe dáadáa lódodo ọ̀sán yẹ sírò fún lẹ́ẹ̀lì yóò sọ̀rọ̀ á ṣe nírọ̀rùn fún kó lè rọ̀ ọlọ́run iṣẹ́ ọmọ àdìjọ́ náà ń jẹ yẹn iṣẹ́ lórí rẹ̀ فأما من بخل على أن تسعود واستغنى تزرر وكذب بالحسنى يوافد على أقدر فسنيسره للعسرى آتي نور فونا كل كسر orí burú yóò dùn ebi tó ti bá ṣiṣẹ́ orí burú kalẹ̀ láì ọmọ òkè á bóòlù ṣe rí kiri ṣe tọ́kọ́ sí èsì láì. Ah, ti máa ń ṣe níbi ọmọ ti pàfẹ́ tẹ̀. ilé wa le ìyọ́kẹ̀ tọ́ kiri ìyọ́kẹ̀ sí láì. ilé yìí wàhálà ni. Eh, ẹ jẹ́ wà wàhálà níbi gbé kódà ìdílé rẹ̀ lè ju ẹjọ́ wà lùsẹ́ lọ. ìṣèkìtì ṣùgbọ́n bó ti wá ní tó yẹ tó yẹ sí ìròyìn òwe lẹ́lẹ́ ọ̀sán kí sọ̀rọ̀ yẹ kó fi lè kojú sọ̀rọ̀ ní kó fi ọlọ́wọ́ kẹsì rọrùn lọ́kẹ̀rì ti rọrùn lẹ́ẹ̀ni kódà gbẹgbẹ́ bukẹ́ báyìí ẹ̀rí wọ́n ní hàádà hadith hadith náà kálọ̀ dé mọ́lẹ̀ aslóòtù ìpìlẹ̀ ní tó bá wí aslóòtù ìtumọ̀ rẹ̀ ní fi tẹ̀lé ẹ̀rí ìtọ́ka ni àwọn ahlẹ̀ sùnà ìyàwó tó wà lórí ìlànà lóṣù sẹ́lá ẹni pé ahlẹ̀ sọ̀rí kọ́sí alẹ́ muhammadi yá àwọn tó wà lórí ṣé kọgbà ọgùdù alùsùnà alùsùnà lòun náà títí lọlé àfa aláyẹwò irọ́ alùsùnà lòun náà kọ́ lórí táàkìdé èèyàn bá jẹ ti kọ́kọ́ jí lẹ́rẹ́ tó bá pinnu ẹ̀rọ alùsùnà mọ́ tó wà nǹkan sọ orí ọ̀gá nìyẹn bí wọ́n dìdì kú dì àsokọ́lé àfilẹ̀ gbogbo mọ́lẹ̀ wọn alálùsùnà lòun náà alùsùnà bò àfàjẹ́ sínú ọjà alálùsùnà ní tẹ̀sí alùsùnà. hadithi yìí jẹ́ ìpìlẹ̀ ẹ̀rí fáwọn alùsùnà yẹn fáwọn tó wà lórí àdébí sallallahu alaihi wasallam fi anna sa'adata nígbà oríire o àtòrí burú o bí taqdiri llahi lqadir pẹ̀lú kádàrọ̀ ọlọ́wọ́ ọba àtijọ́ ọlọ́wọ́ ti kọ́ tipẹ́tipẹ́ ọ̀fin ọ̀tún ó tún wá jẹ́ ìdísí ọ̀rọ̀ padà gẹ́gẹ́ fáwọn owó alẹ́ lè jábàárì jà àwọn ẹni ọlọ́gbọ́n ọlọ́gbọ́n jẹ́ wá ń parí. ẹni ọlọ́ọ̀pá yẹ ọlọ́ọ̀lọ́ lọ jẹ́ òun pa ẹni oṣù kẹfẹ́rí ọlọ́ọ̀lọ́ba wọ ọlọ́ọ̀lọ́ lọ́yẹ kóun náà nígbàgbọ́ kóun máa tẹ̀ ni ẹ̀dá fẹ̀já gbà wọ́n yọ aláyè kà síwájú ni ẹ̀ sọ ọyẹ kóun náà lè máa dégé ọ kóun náà máa tẹ̀sí ọlọ́ọ̀pá òun pa ọ̀pá yẹn lọ́lọ́ ọjọ́ òun pa ọjọ́ owó olówó má lọ́lọ́ ọjọ́ òun pa ìjàmbáríyà nítorí pé nítorí fún ẹ̀yẹ ọ̀pá pọ̀mọ́ra òdì kejì ìjẹ́nìbàrì ti rọrùn fún kejì ẹnì kọ̀ọ̀kan wa ní ìsìn bàtà àdéjúmọ̀ àtẹ àkàlà ń sáré ní aláǹbọ̀ wa bí báyìí ọ̀wá lọ́lọ́run jọ gbá wa ọjọ́ gbá wa bò ó. ọdún ìtìyà ọlọ́run ti rọrùn fún ẹ kì í ti jíjẹ nípa ìrẹ̀gbẹ́wé ní àwọn ọmọ ya yín máa ń yan ọkọ̀ rẹ ti ọlọ́run bọ̀ wá àwa bọ̀ wá bò ó ti jókòó sínú ilé rẹ̀ ọlọ́run ti mú mi dé ẹ lọ jókòó sínú yàrá yìí wàá wò ọlọ́run bọ̀ ọdẹ àbí kò bọ̀ ọdẹ lẹ anẹl jabra torí ìjẹnipa láàyà kúló ilà agbó wọn máa fà yẹn ti báyìí èèyàn ní fẹ́ gbà fẹẹrí wàlàyé àti ìsàn ṣe ìtọ́rí kì í ṣe ìṣe ilà wọn wà ẹrù kẹrì ìlà èèyàn ní sè gẹ́gẹ́ lórí pa kẹsí rọrùn fún sẹgbẹ rẹ pọ lórí rọrùn àbí ọkọ náà rẹ pé àkídà kákídà làkídà jàbárí yà o tọba lọ di láburú sọ́rùn ọlọ́run àwọn eléyàn lè fi ìlú bí ọ̀rọ̀ kádàrà wọ́n fẹ́ fi kádàrà rinlẹ̀ wọ́n fàṣẹ jù wọ́. ṣùgbọ́n àkọọ́lẹ̀ bẹ débi pé bá a ti láburú gan ọlọ́run ló bu wa sí. ẹni tó fẹ́ yàwó èèyàn ìgbọ́dọ̀ àbúrò sí ni wọ́n wọ́n á lọ pé ọlọ́run sọ pé yóò bímọ kan fún òun lẹ́nu. Ah! ṣé dẹrẹdẹ olélẹ́yìn aburú òǹkọ̀yẹ kọ́ńkẹ́ ó yẹ kó ṣe làákàyè fún àdá kan lọ́wọ́ síbi àwọn jàmùjàmù bẹ́ẹ̀. àbẹ́yìn méjèèjì ọ̀jọ́ gbọ́ ọpọlọ yóò jọ pé papọ̀ ìjọ ń péyàwó fẹ́. irú tó kẹwàá bẹ̀ ni ìrọ́dà kàwéyà tó gbogbo àlá máa ń sọ fún wa tó lóun mọ̀ sí ohun tó ṣe yẹn. wọ́n wà lómọ ọlọ́run pé ẹni ibi ó máa ṣe bí yẹn. ìsìnkú pẹ̀lú ìyáwó ẹ̀ ló fi sí. بأن الله تبارك وتعالى أثبت المشيئة لنا ó fi mọ fẹ́ obìnrin lẹ̀ fáwa náà máa nímọ̀ sí à bọ́lá ọba rẹ̀ ṣe nímọ̀ sí à ọkẹ́ ìjà nígbà òfin ọlọ́run lọ́wọ́ àárín rẹ̀ nítorí ọlọ́run ti mọ inú mọ rẹ̀ yẹn ọdẹ sì máa rí bẹ́ẹ̀ bíbí tọ́ bílẹ̀ yóò sì jẹ́ orí ibú tóun bá wá látọ̀ òun yẹn mọ́gbọ́lọ́run lórí pé lọ́rọ̀ kádàrà àwọn méjì yẹn sí rẹ̀ ìjàmbá ní ìyàwó là kọ́kọ́ wọ́n fẹ́ fi kádàrà rinlẹ̀ wọ́n bá fàṣẹ jù wọ́ wọ́n ní kádàrà bẹ níbi pé bá a ṣe láburú ọ̀jẹ̀ wa ń pa sí ni àṣẹ kì í ṣe tẹ̀mítẹ̀mí wa láti ṣe. àwọn kọ̀dàrí àní àyẹ̀wò àwọn ilé owó ikú mi là rẹ̀ lé àwọn ní kò tiẹ̀ sí kádàrà nìkan akẹ́dára tó wà láyé bíbáyé àbí yéèjì sọ̀rọ̀ ibi tí alùsùn náà ti mú máa mú wà sàfihàn nìyẹn ibi tó ti lè dó láàrin ni ni o kéde pé láàrin àwọn alùsùn náà táwọn àlùbí díà ìbí wà láàrin wọn á alùbí díà nìyẹn oníbí díà nìyẹn tí wọn bá ní gbọlọtún ti réyìn tó wí ẹ bẹ́ẹ̀ ni wọn ahmed rahimahullah wọn ní ẹni yóò tọ́ mi dúró pé èmi ò ní sọ pé dání kùránì ti sọ pé kì í sọ kì í ṣe ẹ̀dá ìbáwọn àwọn ọjọ́ ní kò sì pè é lẹ́dàá ó kò tí ì yé rárá ọgbọ́gbọ́ wo àdìsí kan ọ̀kẹ́ ló fi sí òpin lẹ́dà yìí títí wàá dé bá ń ṣẹ̀dá kì í ṣẹ̀dá ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ ti tẹ́ ṣùgbọ́n mi tèmi nítorí pé ìfẹ́ wàhálà náà ni àrí méjì mọ wà so bí ṣe ń bá kọfẹ́ lájà láàrin wọn ni tó bí ṣe ń bá wọn á lò sún ẹrẹ àwọn alòbí dáa náà tó bá wọn ṣe títẹ́ ni ẹnu ta ṣe ẹ ta gan ni o ó ta gidigidi gan òyìnbó fún yẹn ẹ ó yí pọ̀ pápátá ni bí òde ẹ̀ lójútùú rárá nǹkan ah, tẹ́ ẹ bá lọ fi sẹgbẹ́ kan ó léwu ẹgbẹ́ àtẹ̀gbẹ́ sọ̀túnṣòsì má bàbí kan jẹ́ lèmi. sọ àwọn ọkọ̀dẹ ní àti ẹ̀mí òsì kádàrà. alọ́wọ́ adéyé wọn àyà kẹrẹ làwọn kẹrẹ ọ̀rọ̀ agbámu. mi wà sọ fún ìyá mi sọ fún tẹkùwé rẹ̀ tó wọ́n ṣẹṣẹ́ owó náà ilẹ̀ ẹ̀yẹ ṣe àwọ̀ ọ̀hún ọ̀gbọ̀n bàtìrì gbogbo àgbàlá yẹn pé àwa náà nígbà ṣe wọ́n tó dìde lákàlàkà yẹn tó ń bọ̀ wá bí wọ́n ló dé tọ́tọ́ bá rí bẹ́ẹ̀ ní kílódé ọlọ́wọ́ mi máa sọ pé ẹni ọba pa yẹn kò sọ pé tóun bá pa yẹn àbí tóun bá fi yẹn pa yẹn ọlọ́run ni wọ́n kọ̀tàlà wọ́n kọ̀tàlà ló sá wọ́n kọ̀tàlà ló wí ẹni ọba pa yẹn ni ẹni tọ́lọ́ ẹni tọ́lọ́ bá mú pa yẹn ọkọ̀ ọlọ́run lọ́rọ̀ ni wọ́n fi hàn pé ìyáwó rẹ ló fi kẹ̀lí lọ pa ìrá ẹ̀ ẹni ó ṣe ìsinmi náà òsìkè láyé sí ni ẹ máa gbọ́ láyé sí ni kèsì pé ẹni wọ́n mú fi ìná bẹ́ẹ̀ náà ló lè wọ́n láyé sí ìkù lẹ́ máa gbọ́ òní ìjalè wọ́n sọ yí pé tó ẹni tó ló ń pa kó jalè ọ̀wá lọ ọ̀jalè wá ní ọlọ́run ló mú ọ̀jalè ẹ́ ọlọ́run ó sì mú wa gbọ́wọ́ rẹ tó bá yẹ kó à ń lò fi ẹ̀sìn. torí bẹ́ẹ̀ kásá kíyèsí abala yẹn ẹgbẹ́ àwọn afáàbí pé kò sí ká àdí ò sí kádàrà kádàrà bẹ̀ dáadáa tó bá jẹ́ láburú láburú tó ṣe tó ń fọlọ́hún sẹ́ni lórí ẹ̀yẹ tó fi kádàrà jẹ́rìí ń gbòòsè láburú tẹ́ni iye ìrádà ìka ò níyà pé ó ti wà bẹ́ẹ̀ pé ó sì fi dúró yẹn ọlọ́run lẹ́sìn mọ́ kò dẹ̀ ṣe yí mọ́ nínú ọmọ ìkìtà ìwádìí ni orí ẹ pé o dẹ̀sẹ̀ rí síbi tí wàá ti gbọ́ rere tí wàá fi ṣe rere. ẹ wọ́n mọ̀ kẹ́tọ́ lórí palapala bóyá ọmọ ọdún mélòó wọ́n pè ọmọ ẹ̀ńtí àbíkí wọ́n pè wọ́n sì ti pààyàn bíi bíi twenty kìíní kàwé ẹ̀ńtí ló ti pa kọ́lọ́ fún àwọn orúkọ àwọn kírísítẹ́nì jẹ́ wọ́n pè wọ́n sì kú lóbi méjì ẹ́ kébìlì david kírísítẹ́nì wọ́n pè ọgbẹ́ mú pa ọ̀dẹ́ lọ gbé mú mi ó ní ọ̀sán mílíọ̀nù lóṣooṣù wọ́n ti fún wọ́n ti fún méjì nínú àwọn ọmọ tí ti kan gbé lọ. ọjọ́ orí rẹ̀ ẹni tó ọ̀pọ̀ ju ọjọ́ orí rẹ̀ lọ. sọdẹ bá wò dáadáa nísìnyí òun lè sì fi dàbúrú irú eléyìí ní ìsìn táwọn àtọkọlọ ń bu òmò pa wọn. pa yẹn lọ. bọ̀rọ̀ bá yẹn ní ẹni ó sì ti yàrá ni ó lè sì fi ó dẹ̀ sórí burúkú yẹn dáadáa bí a ti lè kẹ́lẹ́ ló pé ẹ̀kọ́ pé ọlọ́wọ́ bá lè chéjì kádàrà dùá nìkan yẹrọ kọ́bọ̀ kò sí tó lè chéjì kádàrà dùá lè yí òun ṣe dùá ọ̀dẹ̀ rìn sí di ire ọ̀fẹ́ ya tó dìdẹ́lẹ̀ tó gẹ òṣùká sórí òun ṣe kéré òun la ìlàkulà sórí òun ṣe balabala káàkiri ọ̀dẹ̀ rìn sí di ire ọ̀dẹ̀ lè chéjì ẹ̀ síwájú ẹ̀ di ire síwájú ẹ̀ gbogbo ẹ̀ náà yẹ ìpèlìkìtà bá darẹ̀ láwọn pẹ̀lú ọ̀rọ̀ kádàrà tọ́ba ti padà rí lẹ̀ ó di rádà kàwọ́níyà ni torí burúkú yẹn bá kó ní olórí rádà ó di rádà kàwọ́níyà nìyẹn ṣùgbọ́n bí o bá ti rí bẹ́ẹ̀ bọ́ tó gbàdá ń ṣeré rádà ṣàrẹ̀ẹ́yà ìwà ti kọ́ lọ́n fọ́ọ̀sẹ̀ ló fi já pé wàá gbà kẹ́ ẹ̀ nígbà tó ti ṣe dáadáa wàá dẹ̀ jìyà ẹ lódìdí nígbà tó bá ṣe bì torí pẹ̀lú ìtìyà rẹ̀ ló ti ṣe. sódì pàmẹ́ àgbẹ̀yìn kejì dábàá ní òun ni pé àni àfọ̀hánà lè rìn báyìí iṣẹ́ ẹrú wà ìsọdọ̀rọ̀ àjùlọ kájẹ lọ́wọ́ látọ̀dọ̀ wọ làákín náà àtẹrí bàbá yẹn kọ́ ní sábà kọfí ẹ̀mí láì òdìgbàwájú lùmọ̀ ọlọ́run òtútù sọ́lọ̀ wọ́n wò kó ẹ̀rọ ha rẹ̀ gan bí tàbí ní àkọọ́lẹ̀ pé ọlọ́run ti pọ̀ pé yóò rí bẹ́ẹ̀. ففي بطلان القول والمدعي إيه يعني؟ أخر حوام قالي أنا في دار الجوز ولا يعني أيوة بس في أي دار الجوز كذا كذا كذا كذا هذا دون سبي أنا بس وعند الله الله سبحانه لكن بعد ما في قدر على أمراتي كما بقول العلم هذا دون الكتابة إيمان أقوله مشيئة مفهوم lẹ́yìn náà ni kí ni alùpàkó àwọn ìjà òun ni dídá nǹkan yẹn pé kí nǹkan yẹn ó ṣẹlẹ̀ báyìí gbogbo ẹ̀ lẹ́ẹ̀ka dára jù sórí ẹ̀dọ́ wá sí ibi yẹn kì í sí kí ọlọ́run jẹ́ ń bá abẹ́ kánà lọ́wọ́ ẹ̀kọ́ pàṣẹ pé mọ́tàbà mẹ́rin lórí ìmọ̀ ọlọ́run bẹ́ẹ̀ wọ́n sì ti kọ́ pé tó ó ṣe ti jákujáku ní bọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ṣùgbọ́n pálọ̀ fọ́ọ̀sì ẹ̀kọ́ fọ́ọ̀sì. sọ bí yàtọ̀ rí nìyẹn báàbò mi náà wọlé sí i báàbò mọ́tìlì àrùn ìlìyẹn ojú ọ̀nà ti ń sọ nípa fífi ọwọ́ ní kíni o fífi ọwọ́ pa ilẹ̀ kí ẹ fi ọwọ́ pa ilẹ̀. أي حدثنا محمد بن عبد الله حدثنا محمد بن عبيد الله قال حدثنا عبد العزيز بن محمد عن السيد بن أبي السيد عن أمه قالت قلت لأبي قتادة مالك لا لا تحدث عن رسول الله صلى الله عليه وسلم قال لا تحدث قال لا تحدث عن رسول الله صلى الله عليه وسلم كما يحدث عنه الناس فقال أبو قتادة سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من كذب علي فانضل بجنبه مدجع من النار وجعل رسول الله صلى الله عليه وسلم يقول يقول ذلك ويمسح الارض بيده. حديث ليلى انه حديث ضايع قد جاي الدارو بات الله زرافويا لا تصرا في را irọ́ tiẹ̀ lè jẹ́ ẹranko fúyẹ́ irọ́ jẹ́ ẹranko wúwo tó

ní wọ́n bá ní àlọ́ ru àdìsí jáde àdìsí sáfẹ́ kú ayọ́ fẹ́ lé ní ọ̀ndrẹ́dì báyìí wọ́n sọ pé ẹ sá máa lọ roko ẹ máa lọ bíjì tó bá yọ̀lẹ̀ ọ̀yọ̀lẹ̀ fúnra rẹ ọ̀yọ̀ wá lábàbí gbóòmà lè ìwọ́ lọ́mọ̀ ìwọ́n pàdé ti ní ọba roko à ẹ̀yọ́ ti ká sùn roko mẹ́rin rọ ẹ̀jẹ̀ rí bẹ́ẹ̀ ẹ̀rí ẹ̀ wọ́n lè jẹ́ gbogbo ṣùgbọ́n àìró <laughs> ọwọ́ rẹ bẹ̀bẹ̀. <laughs> pọ̀lọ́pọ̀sí kìíní yẹn yóò fẹ́ lómi lẹ́nu yín dẹ́s àbí ọ lè rí ọwọ́ ẹ̀ṣẹ́ àbí ẹ̀yìn àbá ẹ̀yìn náà kẹsàn-án wà lórí ibi àpò mi. kí yẹn bá ti jú o ọ̀rẹ́ lómi máa ti jú ká fólè yóò fi máa jágbà lágbà. bàbá ànẹ́bí ọ̀sọ́rọ́ ilé rè ọ̀sán kí ló wá rí. ẹ̀ka àwọn ayé pọ̀ àdìsí pọ̀ lórí àmàrò pọ̀ pọ̀ kọ́lá táwọn afá bá bẹ̀rẹ̀ sí káàbà ọ̀kan ọ̀jọ̀ kẹrin ó ti tó ó ti tó ó ti yé wa pa á roko ní kọ́lá àgbà ta ní ẹ̀yìn kò kéékèèké bó ṣe ewédú bó ṣẹ̀fọ́ á sì síbẹ̀ tá a sì tọ́ kẹrin ò jẹ́ ó ṣe káwọn ra lọ ata àbí tòmátò síbẹ̀ á rẹ̀ torí àdìsí yìí pọ̀ ìwé ẹ̀pọ̀ dáadáa ọ̀rọ̀ kí onídìí ọ̀gá àbí àbá àbá àbá ọ̀rọ̀ jókòó àbá rẹ̀ ọdún ẹ̀yin náà kẹ́ láàrin ẹbí mi àkòwí. <laughs> òrí bẹ́yẹn ẹ̀rí mo sọ pé irọ́ nirọ́ o lè fu yẹ tó bá pa abẹ́ni fífi yẹ ṣùgbọ́n irọ́ nirọ́ yóò wo tó bá pa abẹ́ni wíwo kò abẹ́ni wíwo tá àdẹ́ni sọ́nà lọ́wọ́ irọ́ tó bá pa mọ́ yọ dẹ́sì àwọn òkú lẹ́sìn ni ẹ̀sìn sì ni ọ̀dá wa lálẹ́. wọ́n ní haddatha ni muhammadu bin abdullah muhammadu bin abdullah ó ní ó wí hadithi fún ọ́nà abdulazim muhammad yẹ́dẹ̀ sọ fún wa wọ́n ní ọwọ́ látọ̀dọ̀ hussein bin abi hussein ha hussein bin abi hussein ìbéèrè yẹn kà ń pọ̀ nínú lè jọmọ ìrànwọ́ àtọmọ rẹ tó ṣùgbọ́n ikọ̀ pọ̀ bàbá lọ jẹ ìwọ ni o ọba yẹ kó ikọ̀ rẹ̀ yẹn wọ́n á gbádùn rẹ̀ ìwọ ló wò bẹ́ẹ̀ o ní hussein bin abi hussein ẹ̀dínlẹ́ bẹ́ẹ̀ hussein lòun náà òun náà tó a bí sọ ní kéde o hussein ọmọ bàbá hussein wọ́n ní àrí ọ̀bìnrin látọ̀dọ̀ ya rẹ̀ wọ́n ní mo sọ fún àbí kọ̀tàdà wọ́n ní malik eré àbú kọ̀tàdà malik láti hadithu an rasulillahi sallallahu alayhi wa sallam kama yóò hadithu àdìhù náà kí ni tiẹ̀ tí wò ó bá wí hadithi fún alátọ̀dọ̀ bíi sọlọ́n kò sọlá báwo èèyàn ti máa ń sọ táwọn yẹn bá ti ju dáa sẹ́jú báyìí ọgbà àwọn bọ̀tá dàbí bẹ́ẹ̀ bí máa ń wí ìdílé kí wí. ṣùgbọ́n o sẹ̀rí èso Rasulullahi sallallahu alaihi wasallam yaqul èmi gbọ́dọ̀ jíjẹ ọlọ́run ọba tí ń sọ ọ́ tó fi ẹ̀kí kì í sẹ̀kẹ̀ kì í máa ń sọ ọ́ wípé man kadaba alayhi ènìyàn òun tó bá parọ́ mọ́ ni fali yusahhil li jambihi madja'a minan nar kọ́ ya tún ibùsùn kẹ́sì tí ó lè fẹ̀gbẹ́ rẹ̀ lé nínú náà. fọláṣọ sọlá já àlàyé kúrò dàrí wọn lọ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn kò yé máa wí bí ṣe wí ìyẹn fún sáfù àrùtọ́ ìyẹn dì tí wọ́n sọ pé yọ tẹ̀ báyìí yọ tẹ̀ báyìí sọlá ti dé dúró ẹ̀rọ sọlá bọ́wọ́ ó fi ra ilẹ̀ ìgbẹ́ yọ tẹ̀ báyìí yọ tẹ̀ ìgbẹ́ yọ fẹ̀gbẹ́ lé nù náà yọ tẹ̀ báyìí àrùtọ̀ ń sàkóso ẹ̀ pé kì ṣeré irú àwọn hadith tó wá báyìí àwọn hadith tó gbé jù lẹ́ẹ̀kan náà ọ sọ̀rọ̀ kò sì fẹ́ hadith tó gbé jù ọmọ ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn kọjá pé kò kílíà tiwa ìpèkẹ́lẹ́ ọ̀gbẹ́ yọ fẹ̀gbẹ́ lílẹ̀ nù náà ní ẹ̀dí o ọmọ àti tó à nínú náà ní ẹ̀rí wọ́n lè sábà wo hadith yẹn a máa rí níbẹ̀ pé aráàmù ni kí ẹ parọ́ bójútó ọlọ́wọ́ bá wọn. صلى الله عليه وآله وسلم الإمام النووي رحمه الله تعالى تابع له شرح صحيح مسلم ولا كان به لا فارق قلسياته في تحريم الكذب عليه صلى الله عليه وسلم لما فيه ودي يطاروا مجلس الله صلى الله عليه وسلم بينما كان في الأحكام لما أظن يسمع له وما لا حكم فيه àti ohun tí òsì dájọ́ bẹ́ẹ̀ bíi tàrígìm irú yìí táwọn ọmọ ya yín bá fi ń parọ́ fún yín àwọn ọmọ ya yín kan báyìí tí wọ́n bá ń kó yín bọ́ káàkiri tó bá fi ń parọ́ fún yín bíi tàrígìm wọ́n làwọn fi wọ́n làwọn fi ṣe tàrígìm yìí ni àbí tàrígìm irọ́ wa lóhùn ní rọ́ta wí. àdìsí sọ yìí fún wọn láti àjọrẹ ọ̀jọ̀gbọ́n mi lọ ọkọ onílàkàyè ni ọ̀rọ̀

mùtù á ti nù mọ̀ ọdún lọ́wọ́ àdáwọ̀ àgbélẹ̀ ẹ̀rọ ni káwá sọ ní wàdí pé adébìkẹ́ sọ pé kí ni àìrọ́ ah, alẹ́ ti kọ sọ. pé a bá kiri láti yọ lórí fún ọ̀rọ̀ ti dùn àbí òsì rẹ́gì sí rẹ́gì náà. àdébì lọ sọ ó ṣe lè gbọ́dọ̀ wájú. mo ní kọ́ńdà tí sèpàdà lọ́ba ní rọ̀tìmọ̀kùlọ́ ọ̀tá alábọ́ pèpè sí kọ́ńdà tẹ́síyá ọ̀tẹ́rìyà. tí wọ́n bá wọn kẹ́dọ́ àwọn àdéhùn àtọ́pọ̀ tí wọ́n rú wá sí gẹ̀gẹ̀ tí wọ́n máa pa irọ́ àwọn tí ń ba ọlọ́pàá láyé ẹgbẹ́ àríkà ti ti wá àti káwọn èèyàn kẹ́ni wọ́n fi rọ̀ kẹ́ni wọ́n fi rọ̀ ìbí jọ́ padà lé tọ́ba yá. bẹ́ẹ̀ bá ń parọ́ jọ́ tọ́ba padà tú ìṣòro tó tọ̀ máa fi yarí mọ́ yẹn lọ́wọ́ yóò dín pọ̀ yóò á pàṣẹ jùbọ́ ẹ gbogbo àwọn tó parọ́ fún àwọn èèyàn tí wọ́n fi korí wọn bọ́ ọdún ẹ̀sìn. ìgbà tí wọ́n bá padà yà wọ́n báyìí wọ́n yà wẹ́ẹ̀wẹ́ olùdíjọ́ ni o ìgbésà ló pọ̀ pé rọ́ nípa àwọn àtúntẹ̀ máa rọ̀ pé eléyìí èsì wá ọ ọ̀tọ̀ lèyí tó jẹ́ ẹ ká fi bó ṣe sọ pé ká sọ̀rọ̀ yóò kó bá padà lọ ní wàhálà ilẹ̀ yóò lò lọ́dọ̀ ẹ ìwọ wọ́n pẹ́ ti di ẹyọ ogún lọ gbogbo àwọn tí wọ́n kẹ́ lọ fún àwọn àdéhùn tó ayé fún lọ́dún kò wọ́n lójú jè ló. àgbàlagbà mi ti lọ sí òye tí wọ́n ti pa àwọn ẹ̀rọ bá tù àtù àbí kò ṣàlàyé kí n oyé yẹn bí a bójú ọmọ ọmọ àbójú ti sàrà àti òde ládá káàkiri ọmọ gbogbo ayé ni ọmọ pé gbogbo ẹjọ́ bá ti dé ipò wo ló ń tọ̀wọ́ wà fúnra ẹgẹ lòun yóò máa yẹjú ẹ̀ pé kò àkọsẹ́ni tí wọ́n tó tọ́ gbogbo fún àwọn tó ti é bẹ́ẹ̀ fún àwọn tó da jù ni. ṣùgbọ́n kọkàn wá lọ fún àwọn kékeré kan wá ṣẹgẹ́ à kí ni kọ́ bóyá máa rọra sí àwọn mọ̀lẹ́kà mẹ́tàlá tó fò jáde kékeré kan bẹ̀rẹ̀ rọ́ pé ó ní ẹ́ àdébọ̀rọ̀ ní àbá lọ́dà torí bẹ́ẹ̀ ìparọ́ bó ti ṣe ọlọ́run sallallahu alaihi wasallam kò sí yàtọ̀ nígbà yìí tó jẹ́ ìdájọ́ àti yìí tí ò ní ìdájọ́ kẹ ní ìdájọ́ fi ṣe yẹn sáà rí ìsojú kòkòrò àbí ìṣẹ̀lẹ̀fẹ́ bí irú èyí tí àwọn onídẹ́gbẹ̀lẹ̀ òru òní tí wọ́n dálẹ̀ tí wọ́n gbá tí wọ́n bá ti sọ wọ́n là nẹ́bi sọ kẹ́ báyìí. ẹ ti mọ àwọn onídẹ́gbẹ̀lẹ̀ òru òní àsìkò wọn bọ̀ ọ̀rọ̀ jábùlẹ̀ wáyé. ó ti ń súnmọ́ díẹ̀díẹ̀ ọ̀sẹ̀ ẹni ọba kíláka mẹ́jọ sálámọ̀ mẹ́rin táwọn wí àti ekúrò aláwì lẹ́yìn fájà kàbí pápẹ́ ìsású ní mẹ́rin mẹ́rin ẹni ọba sì mọ ìsású ní ókè ekúrò aláwì mẹ́rin. kílódé tó ń tọ̀ fi lè má tó fi tọ́lá yẹn tẹ̀síṣẹ́ tó wà tí ó ṣe tí ó fi mọ́ ọ. nígbà tó lọ sọ wá fún wa nísìnyí wọ́n sọ pé wá bẹ́ẹ̀ yẹn lẹ́fílà rákà méjì yẹn rákà alákọ̀ọ́kọ́ fájà àti kéde òkúrò èmi ò rí níbẹ̀ pé ẹtí ọba sì gbọ́ tó ẹ̀yà lè kàfi rú. ìwọ tó ti ọkọ̀ máa fún wa ló ti jẹ́ àbá gbogbo ọjọ́ tẹ wá jẹ́ tí ọba sì ti mọ ẹ̀yin lásán náà kó fi tú àrà mẹ́fà mẹ́fà kó kéṣì. wọ́n sọ pé ẹjọ́ bá ti gé bá lọ́ba ti fa yá yá àṣìṣù tó ti fà báyìí ẹ̀ kéde kẹ́ni ọba yẹn lẹ́fìlà yìí kó ń fún ní agbọ méjì lánàá lùjẹ́ náà àdẹ́bì lórí ah lórí káyọ̀ ah! nígbà tá à ń tẹ́lá bàbá wa lọ́gbàdo wa náà kí wọ́n ti máa ń wí nìyẹn ìfarọ́mọ́ wọn ó gbé síra náà jáde tí wọ́n fọwọ́ kọ́ báyìí àwọn dáa ń lọ kírun oṣù kan ní àbá àjẹmbá mẹ́rin wọ́n yà máa kà á fún wọn pé ó tọ̀ wọ́n da góòlù àlùjẹ́ndà sí lọ́rùn tó ń ṣe kiri kan kí wọ́n bá ti yẹ ká irú ó ṣùgbọ́n jẹ́ sáàrì kíìpù lẹ̀ kò sí yàtọ̀ ìrọ̀dúrọ̀ jẹ́ fọ̀kúlù haram tó fún ẹ̀rẹ́ ìwọ̀lù ẹ̀sẹ̀ ńlá dẹ̀ ó burú jáì nínú àwọn olùmọ́kòsí láwọn ẹni tá a lè fọ̀rọ̀ wọ́n tẹ̀rí o èsì gba ọ̀rọ̀ gbùdú o àbá kọ́ o wọ́n lè máa wọ àbá àdúgbò lójú ọ̀dọ́ ti yé o kọ́ ló fi yapa sáwọn kàrà ní ìjà káwọn jọ níbí dá àwọn sọ nínú àbámọ́dé àti wọn wọ́n ní àlùbáàpẹ̀lú nínú àtàmọ̀dá àwọn tó burú wọ́n la lè ṣe àgbélẹ̀rọ àdìsí tàbá fẹ́ sí yẹn tàbí kí ibù tàbá fẹ́ sí yẹn tẹ̀lé kí àfẹ́ kéèyàn jẹ rìbá mọ́ àwa bẹ̀rẹ̀ lọ pé ẹni ọba jẹ rìbá ẹ wọ́n kọrí ẹ̀ lókè ẹ wọ́n yí ju ẹ̀ nínú kìnní kan ká máa fà wọ́n rọ̀ yìí pé ẹni ọba ti sì bẹ́ ẹ kìnní báyìí táwọn àdéhùn tó ní abáṣesì náà wà ní àbáyá ọkọ̀ fún agábàṣesì rẹ̀ kí ni wàá ní pọ́blẹ́mù dákúra wá sí bí ṣé fantasy wà fún ọ̀pọ̀lọpọ̀ tálá lórí gbogbo àwọn àdéhùn làyè kù ti bẹ kùdù ẹ̀kú dànù sọ̀rí òkè láàrin lò sẹ́yìn. ẹ̀wọ̀n ìmọ̀ bùkọ́ ìrọ̀ṣùmọ̀ fún ọ̀rọ̀ tààlà àwọn afáàyè fẹ́ fún wa wọ́n há ní ti bíi three wọ́n sì kọ́ seven thousand plus fún wa nígbà bí tún ni o tó bá rí pt ẹ̀ tọ́ọ̀ bá rí pt ẹ̀ báyìí four thousand plus kàdáníkà ìlú muslim ló dáwọn náírà kì í sọ̀rọ̀ two ni wọ́n á. tòṣe pé tí ọba sẹ́kì rárá ojú ọdẹ four thousand lẹ́yìn ọ̀padà fún ẹ̀wá àìwá níye tí wọ́n bẹ gbé sọ ibùsùn mi níta jùlọ lẹ́sìkì tí wọ́n bá ń kà báyìí èyí ọ̀kọ́ sọ pé ẹ wá sáré bí lórí sọ lẹ́yìn bẹ́ẹ̀ àdéhùn mélòó lọ́gbọ́n tọ̀tọ̀ láti jọ mélòó lọ́gbọ́n. nígbà tá a wàá dì ló yìí ìwù tẹ ẹ dákun kí ló wá ní pọ́blẹ́mù àtàdé fífẹ̀ ti ti ti àwọn àdéhùn tí o gbádùn ẹ jẹ́ ká kó dàgbẹ́ ẹ bá wọlé ẹ̀jẹ̀ àlù ẹ̀jẹ̀ awádìí pé àdéhùn wo lọ gbádùn torí àlámọ̀rí àdéhùn tó gbádùn bẹ́ẹ̀ alò yóò sì máa jáde yẹ súnà níbi sallallahu alaihi wa alihi wa sallam. hadith mi báàbù mi làbẹ́ wọlé sí báàbù alhassi ojú ọ̀nà ti ń sọ nípa alhassi àbí òkú tó ṣe pé yẹn ká lè ju láàrin bí báyìí ẹni gbogbo kékeré kéèyàn lè mú báyìí ké báyìí kéèyàn lè ju láàrin nǹkan àfábẹ́là àti àkàǹfààbò ó rí gbogbo yẹn kéré jọjọ ni ló mú sọ báyìí ọwọ́ àjù tẹ̀rí mo lọ ń pè ní kásù tàbí bẹ́ẹ̀ kọ́ òkò tó ṣe yí pé ó fi síbi ó fi síbi ó fòkúta yẹn ìkaarí rẹ̀ ó wà kò ká láì ó lè ó yẹn kéré náà lòfi fi ń dára tó wú ọ yẹn la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ báyìí sí kẹrin bá ń sọ̀sọ́ lá olùkọ́ wa àgbà gbogbo nǹkan wọ́n kọ́ wa ọlọ́run kọ́ bá rẹ̀ ká dẹ́bi. gbogbo nǹkan ni wọ́n wa ọ sọ ọ́ lóṣù tá wà ń rò òkúta bẹ́ẹ̀ òkúta tó ń jù láàrin ìka àfábẹ́ láti kàárín abẹ́ ìka àfábẹ́ láti kéde ọ̀ àtàgbàkọ̀ tó ju tó ju láì àbí wa mú òkúta yẹn fi ẹ ẹ ojú ìka rí àti òbí òbí jù láburú wọn ọbẹ̀ yẹn kéré ni bẹ́ẹ̀. قولي حدث عن آدم حدث عن آدم قال حدثنا شعبة قال سمعت عقبة سمعت عقبة بن الصحبان الهرج يحدث عن عبد الله بن معقل المهدي قال نهى رسول الله صلى الله عليه وسلم عند حبه وقال إنه لا يقتل الشيبه ولا ينقي العدو وإنه يقتل لحية ويقتل السنة. ولي على آدم آدم موسى أوي حديث إفوا ولي شعبة فقال صدق قتادة قل بابا عقبة بن الصحبات الأزدي في أنا زقرا يوالا صدق عبد الله بن مغفل من سوكي أمو قلوه ìbọn àfọ̀dékéwò àti òfin à ẹni tí ń jẹ́ mọ̀gáfàl ọwọ́ alákàrà gáfàlà yògáfìlú tẹ̀gbìlá mọ̀gáfìlú mọ̀wáfàlù ìyẹn ni bí ẹni ta fọ́nù rẹ̀ fọ́nù mí ìtúbẹ̀ ọ̀ rìbá abdullahi ibn Mughaffal al-Mazni sọ wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba kọ anil hazbi nípa jíju òkúta pẹ̀lú ìka kékeré méjì táwí ìka sábẹ́lá àti àtàǹpàkò àbí ojú kàárín àti ẹ̀yìn àtàǹpàkò torí ká má fi jẹ òkúta o. wọ́n ní táwọn sọ̀tàn láti kọ́ ń parí orí innahu la yaqtulu sayda kò lè dẹ́dẹ̀ tó lè pẹrẹ fún yẹn tó yẹn bá ju róòkù yẹn lu ẹrẹ tí alẹ́ tọ́ láti jẹ kò lè bá wọn là yóò ń kele àdúgbò kò sì lè ṣe ọ̀tá ní sùtà wọn bá ní róòkù yẹn rọ́lẹ̀ bọ́ta èmi dé ìdánwò yẹn fáwọn àyè mo lè fọ́ yẹn lójú wọ́n yẹ kí irun sí ní òun náà rí sẹ́sẹ́ o ó sì lè kán yẹn lẹ́yìn torí nǹkan tí yẹn bá fojú di ó lè di wàhálà o ó ti kéré tó yẹ ẹni ká ń sùn sọlá olùkọ́ àgbà bí ẹ bá ti gbé lọ́wọ́ yẹn ó rí bẹ́ẹ̀ ni ó ga òkúta kíkìlì ẹ̀ yóò ní náà lójú ló fi gbójú ẹ lẹ́lẹ́ni jẹ́ kíkìlì ewu nìyí. ẹ̀rí nínú àwọn ẹ̀dá máa nù hadithi yẹn ní bẹ́ẹ̀ ẹ̀dá anil hansi àwọn sọlá ń kọ̀ nípa ìmáa fi ìka kékeré méjì yẹn ju òkúta kékeré yẹn ha nítorí pé kò sáǹfààní mbẹ àdìgbà kò sálá ń páyà bàjẹ́ sí mbẹ́mbẹ́ títún mbẹ́mbẹ́ pé ihun tó bá já sí pé àtúnṣe wà mbẹ bùkátà wà mbẹ láti fi bá ọ̀tájà àbá fẹ́ fi dẹ́dẹ́ ìyẹn ṣètò ìlú ẹ̀ ní kéèyàn fẹ́ ní gbé ìbọn kò fi pa ẹyẹ tó yẹ kó jẹ bí àparò àbíkọ̀ yẹ kéèyàn jẹ àparò ó lè jẹ àparò àwọn àtọ̀bọ̀yìn tó nílò ọ̀tá abẹ́dẹ lẹ́ni o ọ̀rọ̀ fààyè náà ni o àwọn afọ́bọ̀ tún tíra àwọn sọ̀dájọ́ rẹ̀ ó lè jẹ́ pé òṣèṣì ní tòótọ́ ẹ ìbò òṣèṣì ní yẹn náà bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé ohun tó ṣe fún ààrẹ wọ́n ní rẹ̀ ní kéèyàn lọ sí kéèyàn o ẹ̀yẹ nílá kéèyàn gbébọn fún tọ́ba nígbò já sí ike yàrá òkúta kékeré yẹn ò lè ṣe kékeré kó lè pa náà àbẹ̀ kan ó ṣe kí o ó ju oníkẹyà ọba ọba aláyè wàá lọ ṣe wàá lọ dúpọ̀ ẹ̀ gbogbo yẹn sáǹfààní lọ́gbọ́n kí wàá máa mú òkúta títí ni wọ́n máa ju káàkiri kò sáǹfààní bẹ́ẹ̀ ìjẹra jẹ ló ṣe kí o ló tún wà bẹ́ẹ̀ ẹnu ọ̀nà àbáwọlé mi ìdáwọlé sí wọn ni báàbò látẹ̀sùn bọ̀rẹ̀ ojú ọ̀nà sọ pé ẹ̀mí èbú atẹ́gùn o ẹ̀mí èbú atẹ́gùn. قل حدثنا يحيى بن بكير حدثنا يحيى بن بكير قال حدثنا عن لارس عن يونس عن ابن شهاب عن ابن شهاب عن ثابت بن قيس عن ابا هريره رضي الله عنه قال اخذت الناس الرح اخذت الناس الرح في طريق مكة وعمر حاج فسدت فقال عمر لمن حول لمن حوله ما مقام الرح ولا يرجع بشيء فاستحفظت راحلتي أبو هريرة هو اللي فاستحفظت راحلتي فأدركته فقلت بلغني أنك سألت عن الريح وإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الريح من روح الله تأتي بالرحمة وتابع لعذابه فلا تسبوها آه، واسألوا الله خيرا وعوضوا من شرها. آه، يعني حدثنا يحيى بن بكير يحيى بن بكير حدثنا فوصى حديثي هو ولي ليس حدثنا أسي بن زرقوا لا تدى يونس لا تدى ابن شهاب ولا تدى ثابت بن قيس ودى أبي هريرة رضي الله تعالى عنه قد أخذت الناس الريح مفعول ومتقدم على الكلمة وعلى الفاعل وفي أبي الريح آه، لفظ آه، مؤنث قد أتقول أتقول لا قد كده أو سلسي عوية أو مواسسي في طريق مكة لنا مكة وعمر حاجة عمر داسي حج فاشتدت أتقول يبان ليه فقال عمر لمن حوله عمر وافق فقال طوال أي كان في مريح من جدك من جاتك فلم يرجع بشيء من بيعوا صحابة جاي ọ̀pọ̀lọpọ̀ àwọn òtí ẹ̀ méjì kẹ̀kẹ́ wa wọ́n òtí ẹ̀ dáhùn. wọ́n ní fásità sàtúrọ̀ ilẹ̀ èmi bá fi kẹ̀gùn mi rìn yárayára. Yára fa àjọrọ̀ tó hù mo bá bá ọmọ rẹ̀ ọ̀kúrtù mo bá sọ fún ọmọ rẹ̀ pé balagọ̀ ní àgbẹ̀kasa àlùkà àdìrẹ́ ó dé sí gbọ́ ọ̀bì ikú béèrè nípa atẹ́gùn wà ní ìdádájú èmi náà wá rí yìí o sẹ́mi ẹ̀tọ́ Rasulullahi sallallahu alaihi wasallam yaqul èmi gbòdì sí ọlọ́run tí ń sọ báyìí pé ar-rihu min rawhillahi ìgbésẹ̀ rí afẹ́fẹ́ mi rọ́ọ̀hìnlá nínú òkè ọlọ́run ló ti wà. yàní nínú àrọ́ àtìlẹ́pẹ́ ní ìtumọ̀ náà lè tún àlè tún tún sẹ́mi àtìlẹ́ tún sí dùnú àtìlẹ́ tún sí kẹ̀. ààrẹ ti kẹ́ àrùn ìhó wọ́n ti sẹ́rí afẹ́fẹ́ ní omi rọ̀ọ̀hìnlá yìí ọwọ́ aláti bí ẹbí ẹ lọ́wọ́ tààtì bí rọ̀mẹ́tì ó lè máa nu wá gbà mí wọ́n tààtì ìlà àdá ó dẹ̀ lè múyà wá wọ́n lè tẹ̀sọ̀ bò á. ẹ má wo kódà bọ́ gálé ìrú atẹ́gùn gún ó á náà wí bẹ́ẹ̀ o wọ́sálù lọ́ akẹ́yọ̀rọ̀ ha ẹ̀bẹ̀ ọlọ́run nípa rere tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń dùn mí ń ha kẹ́sì wá ọlọ́run ọba níbi láburú kiri o láburú afẹ́fẹ́ ẹ̀rí. ọ̀lẹ́ tí wọ́n bá lọ gbébọ̀ ni kaifa yakunu ruh li rahmati ba'da tayyibil adhab bọ́lá ti lọ bí a nínú ẹ̀mí ọlọ́run ló di wa èyí tún mú yà wá àbá ni ń dáhùn pé ìdàkàdà àdàbà lè tọ́ lámọ́ bí bá ń jẹ́yà fáwọn alábòsí. ويكون رحمة للمؤمنين هذا جاك أقول عليهم أيوة بي طاعون يقول طبعا جاي أقام عليه دي بعد ó dẹ̀ sì máa jẹ́ kí lọ ó máa jẹ́ ṣàhádà tó bá pa ẹni tó nígbà gbọ́dọ̀ tó bá jẹ́ kí lọ á jẹ́ ṣàhádà fún ajẹ́kẹ̀. àgbẹ̀yìn dáhùn inú hadith yẹn òun ni pé sẹ́rí rẹ̀ adégbé kan ní òkè ọlọ́run atẹ́gùn wọ̀fí alkhairu kathir orin tó pọ̀ bẹ́ẹ̀ o lè sọ láti lè bílẹ̀ àti ọlọ́run bá da afẹ́fẹ́ dúró fún ọ. ní má jẹ́ ìlú ọ̀dà wẹ̀rẹ̀ ìbàdàn àtàwọn èèyàn ti ń gbé bẹ̀ tí wọ́n bá rọra tẹ́gùn gbà sára. wọ́n fi aṣáàrù ọ̀yìn ló sàfihàn sábúrú tó le ṣẹṣẹ tó le koko bẹ́ẹ̀ mi ń tè láti ha wọ́n ná ó lè bókó jẹ́ o àbí gbogbo àwọn ohun ọ̀sìn tó kó báwọn ọ̀yọ́ àyàgbé ohun tó sẹ̀ tó fún mùsùlùmí ni kó máa béèrè lọ́wọ́ ọlọ́run rírí rẹ̀ ọlọ́run dẹ̀ sọ níbi láburú rẹ̀ alọ́fẹ́rẹ́ wa lẹ́nu sí àdúrà àtẹ́gùn àyà mọ iye kà àbáyíká àdúrà yá bísílà aláhùnà inni as'aluka min khayriha wa khayra ma ursilati bihi ha. وأعوذ بك من شرها وشر ما أرسلت به أي ما سيبه أي دي لو يا جاجادي ها wọ́n tún bá lẹ yí wọ́n sọ pé kódà gbogbo bí mo sá ǹbẹ́ létí jẹ̀rù abáyé ẹ̀jẹ̀ ńbẹ́ lára rẹ̀ ọlọ́yìn mọ́ ni wàá tó kúrú ni o. àyà báàbù mi dábì wọlé sí báàbù kọ́ọ̀lì rọ́jò mọ̀tẹ́rù náà bí náà ìkádà wọ̀kẹ́dà gbólóhùn tó yẹ máa ń sọ báyìí ìfẹ́ wọ́n rọ́jò fún wa pẹ̀lú ìràwọ̀ báyìí àti pẹ̀lú ìràwọ̀ báyìí ọ̀yẹ́ kọ́ máa tẹnu mùsùlùmí jáde hadith tá a fẹ́ kàyé nínú sahih muslim lọ́wọ́ àyà حدثنا إسماعيل حدثنا إسماعيل قال حدثنا مالك الشعبي بن قيسان عن عبيد الله بن عبد الله بن عتبة المسعود عن سعيد بن خالد الجهني أنه قال صلى لنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بالحديبية على أثر السماء وكانت على إثر السماء على إثر السماء كانت من الليلة فلما صرف النبي صلى الله عليه وسلم أقبل على الناس فقال هل تدرون ماذا قال ربكم قالوا الله ورسوله أعلم قال أصبح من عبادي مؤمن بي ومؤمن بي وكافر وأما من قال مصرنا بفضل الله ورحمته رحمته فذلك مؤمن بي كافر بالكواكب وأما من قال بنوي كذا وكذا فذلك كافر بي مؤمن بالكواكب قال حدثنا إسماعيل إسماعيل حدثنا أسي بن سرايوني مالك صفر قال صالح بن كيسان látọ̀dọ̀ Ubaydillah ibn Ubaydillah ẹni pé pọ̀ gbogbo àwọn oníbèrè tí wọ́n yọ mí lẹ́nu béèrè ní tẹ̀lé mẹ́pọ̀ lẹ́jọ́ mẹ́ta yìí sọ́ọ́ lè sọ́ọ́ mo lè máa pọ́ ọmọ mi lé kọ́ tí ń jẹ́ tó lẹ́mu sọ pé ń bẹ́ lu tíra ní o ọba lè pọ̀ sí rí i pé eh, ikọ̀ tẹ́lẹ̀ bí wọ́n ti fẹ́ ṣe wọ́n ní o wọ́n ní tí ìbáwá ló fẹ́ rí fáàtì ń kẹ́ láti yìí a ní Ubaydillahi bọ́ni Ubaydillahi ọ̀rẹ́dìrì bẹ́ẹ̀ عبيد الله بن عتبة بن مسعود قال أبو زيد بن خالد الجهني قال رضي الله تعالى عنه قال يوجد الله باكر وفوا يروى صباح بالحديبية بالحديبية بجوة الصلح وجلو táwọn kẹfẹẹrẹ ti ń wẹrẹ wẹrẹ pé ogun òní wáyé fún ọdún mẹ́wàá fún ọgbà bí alẹ́ bíi dìbọ̀gbà tá a gbọdọ̀ jùlọ ní síjà o tí wọn ní ọba sì wá kí sọdún ní ẹ̀mí ìlú padà wá kò sáyé ipá ń lọ sí ìjọsìn tó ń ká bàbá yìí ìjọba lóun fẹ́ wá kú ọ lé padà láàrin wa ìjọba lóun fẹ́ kú láàrin yín tó wà pẹ̀lú pẹ̀lú wa tẹ́lẹ̀ déèyàn máa lọ gbogbo àwọn àwọn bùlùdù jákàjàká tí wọ́n ní káàkiri ọ̀tọ̀ lọ́wọ́ buwọ́ lónìí nì ìfúnṣiṣẹ́ ọlọ́mọ pàrọ̀ náà wọ́n kú dalẹ̀ ìfá nẹ́bí gbọ́ gba gbẹ̀rẹ́ bẹ́ẹ̀ pé ẹ ṣáàjì á máa ṣe pàṣásù àti pálásẹ̀ tó ni wọ́n ìfúnṣiṣẹ́ ọlọ́mọ àwọn tí tẹ́ fẹ́ ni ọ̀dà ó ti padà ṣe jàmbá kẹ́yìn rẹ̀ wọn àwọn sọsọlá ó kírun àsùbá fún wa bí ìfọdẹ ibi yá láàyè yọ. àlà ìsìrì sábẹ ìsàbẹ ìmẹ ìmẹ ètò sísẹ náà ojú oní nítorí pé sábẹ òun láàyè kí ni ọ alákọ̀ọ́nìmọ̀kárí ìyá ààyè tójú òtún máa ń jáde ní kí ni ọ òun ni sámà lórí ẹgbẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa ń sọ pé amútọrọ ti sẹ́rẹ̀ alẹ́ ti gẹ́dì pé sẹ́rẹ̀ ti kéde ọ ọ̀rọ̀ jù ọ̀rọ̀ mọ́tí bẹ́ẹ̀ àlà ìsirí sẹ́nà ìn lórí nípa kójò kásẹ̀ ẹ̀rọ kan òjò náà wá nìyí káàdé sí mi nà lẹ́yìn la òru lọ́wọ́ ayé. fọlọ́mù ń sọ̀rọ̀ fànàbí yìí sallallahu alaihi wasallam gbàgbà sọ̀sọ́lá tọ́wọ́ kásùbàtà àkùbàlà àlàmẹ́ wọ́n dojú kàwé rẹ̀ ọkọ̀ rẹ̀ àlùtẹ̀lẹ̀ rú rẹ̀ mọ́ ọ̀dà àkọ́ ọ̀làrọ̀ fúnkú. jẹ́mọ̀ ń tẹ́lẹ̀ dá yín wíbí ọlọ́lọ́hu rọ̀súlùhù àlàm ọlọ́lọ́wọ́ àdójútẹ́ rẹ̀ lọ́fọ̀ọ́ gbàtà nẹ́bí ti kú ọlọ́wọ́ àlàm bọ̀rí bá dẹ́bi bá tiẹ̀ bọ̀ so o lè lọ wọ́n lọ́wọ́ sí o lè lọ bí sàárè rẹ̀ kọ́ lọ bí pé tó ń gbọ́ bó ló tún ṣe jẹ́ gbogbo nǹkan tó ń bọ̀ pátá tó ti wá gbọ́ àlùkò àlè tó ti ń sìn àti ohun tó ti kọ́ wa nínú súnà kò sí ti tún mí ìdájẹ́ lọ sí kíni o sálọ ọkọ lọ́dọ̀ rẹ̀ mọ̀ ṣùgbọ́n àwọn sàbí máa ń wí nígbà tí ṣé àrùn sọ́lá tí fi wà láyé pé ó jí nínú àwọn ẹrú mi nínú àwọn ẹ̀dá mi lónìí mi nù bí ẹni tó gbà mí gbọ́ wọ̀ káfíìrù àtàláyé nígbà gbọ́. فأما من قال مطرنا بفضل كذا ورحمته àbí بفضل الله ورحمته ṣùgbọ́n tó bá tẹnu ẹ̀ jáde pé òjò yìí wọ́n fún àyẹ ní wípé òjò yìí rọ̀ pẹ̀lú ọlá ọlọ́run wa àti pẹ̀lú kí irúfẹ́ nìyẹn gbà mí gbọ́ nìyẹn ó sì kọ́ tẹ̀ra wọ̀. wà á na mú nǹkan ṣùgbọ́n tó bá tẹnu ẹ̀ jáde pẹ́ kan wípé mọ̀tún náà wọ́rọ̀ jù fún abiná ìkànnà àwọn kẹ́dá pẹ̀lú ra wọ̀ báyìí báyìí. ọ̀dà ilé kẹ̀kẹ́ fẹ́rù mi ìyẹn ọ̀gbà mi gbọ́ mo mi nú bèlè kàwùkàdì ẹ̀rọ àwọn ọlọ́gbàgbọ́ ń tiẹ̀ àwọn ní àbárí pé ṣé sí àwọn èèyàn lásìkò àìmọ̀kànmọ̀kàn ni pé wọ́n máa ń lérò fojú ọ̀rọ̀ nípasẹ̀ ara wọn. káàrí ṣẹ̀rí àwa ní kò rí bẹ́ẹ̀ ẹni tó bá ti gbà bẹ́ẹ̀ ẹni yẹn kò gbọ́ lọ́nfẹ̀ẹ́ ọlọ́run ní máa ń rojò ní tó gbà tó bá wù ẹnì kan wà ní parí sọ́ọ̀tún lọ́pọ̀ àkà fún aláìpẹ́ yìí ìpinnu tọ́lọ́wọ́ máa ń ṣe wọ́n yìí náà ṣe lọ́lọ́ wọ́n máa ń sọ a máa rí bẹ́ẹ̀ jàwáàsù tó ṣe ìdìmọ̀ ẹlẹ́mẹ́sàlá àlẹ́ àṣáàdì ẹni dáhùn òfin mọ́mú ni ẹ aṣáájú ni ó lè jù béèrè lọ àwọn tí wọ́n kéwù náà wà ìǹkaàdẹ́ láàtò dìrọ́kù ẹ̀là gbèdé kọ́tìmẹ́rọ̀ káàsì ẹ̀ níyẹn nìyí àlègbọ́ yé àyàfi pẹ̀lú òye tó ti kébi tó tóbi. ó dàgbà mi olùkọ́ lè kẹ́kọ̀ọ́ lára kára akẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ gbá. àwọn akẹ́kẹ̀ẹ́ ń bẹ náà máa ń kọ́ báyìí nígbà tá a fi ń ṣe tẹ́lifíà ẹ̀ kó ní ìdè pẹ̀lú ọ̀rọ̀ àwọn àwọn darúwé àwọn rẹ́dẹ̀rẹ̀dẹ̀ kẹ̀kẹ́ yẹn ní ìdè pẹ̀lú ẹ̀ olùkọ́ ní ọ̀rùn gbogbo tí ó wọnú kíláàsì yìí kò ní máa ń dà sí kẹ̀kẹ́ dání lọ́dọ̀ jókòó wájú rẹ̀ ni tó bá dé wàhálà kankan wọ́n ṣe pé sádìsì la fẹ́ kà tẹ́lẹ̀ ọgbà àwọn ọ̀sẹ́ nìbáyìí tẹ́ máa ti gbà báyìí bíi náìtì kìíní kan lẹ́ẹ̀ máa gbà wọ́n ìfowópamọ́ ẹ̀wọ̀n náà lẹ́kẹ̀ máa wí ẹ̀wọ̀n ìfowópamọ́ àti kìíní báyìí lẹ́wà ìwọ́n ní ọ̀sán ìwọ́n ní ọ̀sán tó nígbà tí ètò sọ́rọ̀ àdẹ́bí ni àbíkú ní ọ̀sán tiẹ̀ ni. ẹ̀rí bákan náà tábà tún wo hadith yẹn náà gbẹ́yìn af'ala Allahi la ghayri iṣẹ́ tọ́lọ̀ ń ṣe kọ́lọ̀ fi tiẹ̀ lómi wọ́n lọ ala sabil al-majaz kódà kó ní kọ́ máa lo màjá sí kọjá dàpé gan bákan náà ẹlẹ́ẹ̀kẹta náà wẹ́n náà bá nu hadith yẹn òun ni pé ọlá ìkẹ́ ìròyìn ọlọ́run ìlànà àwọn ahlu sunna òun ni pé wọn tọ́lọ́ wọn bá alìkẹ́lá bá fi ròyìn rẹ̀ lójijì ọlọ́run dẹ̀ fi ròyìn rẹ̀ nínú àwọn ìròyìn pàápàá bí irú ìsẹ̀mí ìròyìn pàápàá lọ jẹ fọlọ a lè yọ ìṣẹ̀lẹ̀ kò lára Ọlọ́run bí ìmọ̀ ìròyìn pàápàá lọ jẹ fọlọ a lè yọ ìmọ̀ kò lára Ọlọ́run káàbìrin lẹ fọlọ bá ti fi ròyìn ara rẹ̀ Ọlọ́run pé ara rẹ̀ Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ ọgbà Ọlọ́run sọ pé òun alámọ̀tán lòun pa gbogbo nǹkan oróyìn rẹ̀ pẹ̀lú gbé lòun pẹ̀lú mọ́ àṣírí là ń sọ sọ́lá náà fi lọ́rọ̀ yìí ọlọ́run. bákan náà nínú àwọn sìfáàtì làfáàn àwọn ìṣe àbí àwọn ìròyìn tó jẹ́ ìṣe bí ìkẹ́ èyí tí máa fi ń sìnkẹ́ àwọn ẹrú rẹ̀ gbogbo àwọn ìròyìn ìròyìn eh, ìròyìn tó dúró pẹ̀lú pàápàá ọlọ́run ni kò dúró pẹ̀lú nǹkan mi àṣírí lẹ̀ fọlọ́run bákan náà nínú àgbọ̀ a máa rí i pé ìlọ́ọ̀fì ìdára tí ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́ ẹlòmíì tó bá lọ tọ́kọ̀ pẹ̀lú tíráfù rẹ̀ tó wúwo kó jìnà bẹ́ẹ̀ lọ kẹ́bì tọ́bọ́ lọ ọmọ ẹ̀dùgúrí ẹ mọ̀ pé wú tẹ wà níbi ẹ̀dùgúrí tọ́bọ́ lọ adámáwá ẹ mọ̀ pé wú bẹ́ẹ̀ yẹn lẹ ọwọ́ adé yọba sí ògùn pé ògùn ó ṣéwú tọ̀fẹ̀ jẹ́ owó ẹ̀ kófúrú ni o àìnígbàgbọ́ nígbà ẹ̀rí wọ́n ní torí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ àgbàgbà ọ̀dọ́ fi sọ pé haramu tiẹ̀ ni kéèyàn sọ pé ráwọ̀ báyìí lọ́rọ̀ jù béèyàn ọba kódà kéèyàn má ní adìẹ ọkàn pé sísọ̀kalẹ̀ òjò yẹn ìràwọ̀ nílà pàǹpà rẹ̀ ṣùgbọ́n èèyàn sọ pé ráwọ̀ fẹ́ lọ́rọ̀ jù pété ráwọ̀ yìí bá ti yọ òjò ńlá báyìí lọ́rọ̀ ìyẹn wà dókó ní àbí ìsàmúre ìdẹ̀rọ̀ ọlọ́run nítorí pé ìrànlọ́wọ́ fi ti ẹni tó ṣe ẹ má ní gbàgbọ́ sí ìràwọ̀ kẹ́ ọ̀ ìgbé ìràwọ̀ kẹ́ ọ̀ onírọ̀jọ̀ òun ní ṣe bákan ẹ má gbà ọ̀ ẹ̀rí. báàbù mi fi àtúwọ̀ lé sí báàbù mọ ẹ̀kọ́ olùrọ̀jọ̀ ìdá ọ̀rọ̀ àwọ̀ ìmọ̀ ọ̀wọ̀ ìmọ̀ ìwọ̀n tí èèyàn máa sọ tó bá rí ẹ̀sìn jò. اليوم قال حدثنا مكي بن إبراهيم حدثنا مكي بن إبراهيم قال أخبرنا ابن جريج عن عطاء عن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا رأى مخيلة دخل وخرج وأقبل وأدبر وتغير وجهه فإذا فإذا بصر السماء سئل فعرفته عائشة ذلك فقال النبي صلى الله عليه وسلم وما وما عدري لعله كما قال الله عز وجل فلما رأوا عيرا مستقبل أوديتهم <coughs> آه قال حدثنا بكي هذا في باب وجود يوتيه مع صوتيه مع رياس وجود قال حدثنا بكي bàkí yóò ṣe ìbánisọ̀rọ̀ fún abúlé ibrahim oní àkùbárọ̀ ní ìbùnú jùrẹ́yìn ìbùnú jùrẹ́yìn ti sọ fún alátọ̀dọ̀ àṣà alátọ̀dọ̀ àìṣà ọ̀jọ̀lọ̀ tàlàǹhà oní yà wáyé ṣàṣọ̀fẹ́ káàdì nàbí yìí sọlọ́lọ́fà àlùsálà ó sọ sálà jẹ́ tuntun bí ìdárọ̀ àmọ̀xìlá tọ́ba ní ẹ̀sùjò wọ́n sọ pé màxìlá ìyẹn ni pé ẹ̀sùjò tá à ń wò pé ó súnmọ́ kó jò rọ̀ bẹ́ẹ̀ dáhàlà àǹsọ̀sọ́lá ọmọ àwọlé wà hárajà yóò máa jáde láìra àìra wà á kùnàlà bí ṣe kọjú átúkẹ́yì ọ̀tà àkọ́yì yára wọn ṣe ń fò ojú àǹsọ̀sọ́lá ní máa ṣẹ́yìn fàyídà mọ́tọ́rọ́ ti sànà tọ́ba tí wàá padà di pé sẹ́mẹ̀ padà rọ̀jò tán sórí ojú àdàbí oṣù ká fàárọ̀ fàtìwọ̀ àìṣà ìdá àìṣà máa mọ̀ yẹn bẹ́ẹ̀ pé bó ṣe ṣẹlẹ̀ sáà فقال النبي صلى الله عليه وسلم ها tàbí ká sọ pé àyíṣà sọ ìyẹn di mímọ̀ fáwọn sọsọ àgbà ní òbí jẹsẹ ẹbí ń ṣe bẹ́ẹ̀ àà tójú ọba sùn tí ẹ wò pé bójú ọ̀rọ̀ àbí kò ní rọ ẹ wọlé ẹ jáde ẹ kẹyìn ẹ kọjú ẹ ṣe ń jẹ ojú tójú ọba rọ tẹ ojú ọwà àtúkà àrùrọ fásitì àyíṣà àyíṣà mọ bẹ́ẹ̀ ó dẹ sọ di mímọ̀ fáwọn sọsọ lọnà àrùn sọlá wa ni bẹ́ẹ̀ o wọn mọ لعله كما قال الله عز وجل أما هذا بيورة الله صيفي فلما رأوه عارضا nígbà táwọn náà rí ẹ̀sùn jòní tí wọ́n rí gbé ẹ̀sùn jòní ń bọ̀ ìmúṣẹ́sì ní ìlà àwọn òdìyẹ ti kù tí wọ́n rí bọ́ fọjú dá àwọn ibi tó bí máa ń dà sí wọn adágún wọn ọmọ pé àfi yá ni. ìlú kọ́ máa ti pípẹ́ náà lé ní ilẹ̀ fẹ́ rí yẹn ni. lórí ìlú ṣẹlẹ̀ sí àwọn ọjọ́ tí wọ́n yapa ọlọ́wọ́n bá ṣe kí ni òun ẹ̀rí wọ́n dábàá wo hadith yẹn a máa rí ìbẹ̀rù àwọn sọ̀sọ́lá lórí ìjọ rẹ̀ àtàánú tó ń ṣe nípa wa ẹgbẹ́ bá lọ́wọ́ ṣe ròyìn rẹ̀ pé rọ̀hún fún rọ̀hìn lórí ìlẹ̀mọ́kùnrin náà rọ̀hún fún rọ̀hìn. bákan náà tó rí ìlọ fara ti ọlọ́run ọba subhanahu wa ta'ala tàbí sọ̀sọ́lá máa lọ fara ti ọlọ́run nígbà tó bá rí títí sí bá change ìwọ̀n tí èèyàn lè páyà pẹ̀lú òkùnfà rẹ̀ bá ṣẹlẹ̀ wọ́n ní kò sí bàyà kí àwọn bá ṣẹlẹ̀ pẹ̀lú ìyapa àwọn tí ń yapa ni o bí wọn bá padà ń dolú nígbà tó bá rí kí o kò fa ìfàyà yẹn ti ṣe kí ni o kò sí lọ. ẹ̀rí wọ́n ní bíbélì kan bá wá gbéra rẹ̀ jáde yìí pé káyìfàyà ṣàǹdàbí sọlọ́lọ́ kí ni títà nẹ́bí ọmọ àfàyà kí wọ́n jẹ̀jọ̀ òun níyà tó dẹ̀ sì wà láàrin wọn ọlọ́run tó sọ pé ọmọ ní yọ̀ wà á jà fífi ṣeéṣe kọ́lọ̀ ń ṣe kíni o kọjá wọ́n yà àti ànẹ́bí dẹ̀ ṣe kíni o táwọn wà nù wọn. wọ́n lè jẹ́ náà wọ́n lè sì ní wípé áyà yìí lẹ́yìn ìtàn ni ọ̀rọ̀ ìtàn kan ni wọ́n bá lọ táyà yìí fi sọ̀kalẹ̀. yẹn ni wípé ìhàdí هذا إن في الآية احتمال احتمال التخصيص بالمذكورين أو بوقت دون وقت àyà yìí ní àbíyèlé pé wọ́n ṣẹ̀ṣà pẹ̀lú àwọn tí wọ́n dá akọ mbẹ́ kì ṣe àmù àbásìkò kẹ́tí èdè gbogbo àsìkò. àbíkàtì sọ wípé ó tún fẹ́ máa yé wa wípé bí láǹsọ̀ sọ́láńdì ń báyà yẹn ó jẹ́ kó yé wa wípé àìfọkànbalẹ̀ ló borí jù yẹn ni pé kò kò kò wọ́pọ̀ kéèyàn máa nífọkànbalẹ̀ níbi ìyá ọlọ́run ọlọ́run lè jẹ ọkọ̀ lè jẹ wáyà o ṣùgbọ́n ìtọ́ yẹn ká sọ náà ni pé kásá sọ wípé à ń sọ sálá ń báyà àlàmọ̀ lẹ́yìn sọ wá fíhìm àníyàtọ̀ àdéhìm ọ̀làdá tó ń sálà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀kan ni. nípa máa jà sí pẹ́ni tí ó ẹni tí ó ra ọ̀sẹ̀ kí ni o ṣe ọ̀sẹ̀ mbẹ́. àmọ́lì mọ́kùnrin ṣùgbọ́n àwọn onígbàgbọ́ òdodo fọ̀ṣáfà kọ́tùbù àlẹ́ ìbẹ̀rù káwọn sọ̀tà lágùn rẹ̀ kẹ́ ṣé kí àmàdé kọ́ máa dùgbò wò nílé ìṣe islam mọ́. ajá kíkà ló sọ̀tà lágùn ọ̀bọ̀ ìta ọ̀rọ̀ mọ́tà ìlà àlẹ́. àwa ń tiwa lórí ipa nígbàgbọ́ ọlọ́run má jẹ́ adalá ìdígbàgbọ́. àwọn tí òsì nígbàgbọ́ àwọn sọ̀tà lágùn rẹ̀ kẹ́ kí wọ́n ti kíni o kí wọ́n gbàgbọ́ bí àmàdé akó wọn lọ mọ owó rahmatan lil alamin ẹ jẹ́ ká ka ọgá àdéhùn kan بلا bẹ́ẹ̀ lábẹ́rẹ́ wọ́n ní حدثنا أبو نعيم. حدثنا أبو نعيم الحربي السفيان عن سلمة وسهيل عن عيسى بن عاصم الزهد بن عبيد عن عبد الله قال قال النبي صلى الله عليه وسلم الشرك ظنوا منا ولكن ولكن الله يذهبه بالتواصل قال حدثنا أبو نعيم حديث إمام أحمد هو بجاني ولا لا فيها قال أبو نعيم في عمر الفضل وفي بعض صلوات لا تدع سفيان لا تدع سلام بن كهيل لا تدع عيسى بن عاصم لا تدع زر بن حبيش لا تدع عبد الله ولا نصر صلى الله عليه وسلم الطيارة شرك كلهم من طيارة òun náà àyídá kéèyàn máa ní ẹ̀mí àyídá wọ́n ní àwọn aláìmọ̀kẹ́mọ̀kẹ́ tí wọ́n bá jáde fún bùkátà tí wọ́n bá rí ẹyẹ tó fò sọ́tù tẹ̀yà mọ́nú mi wọ́n á sọ wípé a ìbùkún bẹ́ẹ̀ bí ìrìn wọ́n á máa kọ̀ntínú rìn àjò lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n bá rí ẹyẹ tó fò sósì kàṣá àmì wọ́n sọ fún àìdá bẹ́ẹ̀ wọn ò ní kọ́ntínú ìrìnàjò yẹn. àjà sí wípé <clears throat> tàbọ̀ ìyòrò yẹn ṣá ìbá wa mẹ́ tẹ̀tọ́ lọ ṣá ìbá tẹ̀tọ́ lọ òun ní nǹkan tó sunfọ̀ mọ́ ìmọ̀ àmẹ̀kà sí kọ̀kọ̀ lè tọ́ ẹ̀ afẹ́gbàfẹ́ yẹ̀yẹ́ mọ ohun tó pamọ́. ṣé ìdàkejì ìdọ̀tí tó tún kí òun náà lẹ́bọ̀. lẹ́yìn tó ṣe pé wọ́n tẹ̀sí máa dé àjọ ọkẹ́ yìí pé ẹ̀yin tó gbọ̀ tún àfàǹfààní fáwọn yóò dẹ̀ gbé láború ìlera kò fáwọn <clears throat> tó bá gbòòsì àjálù mo ti jẹ́wọ́ fún ọ pé láború òsì mọ́ nìyẹn tó bá gbọ̀ tún. ọ̀dọ̀ pé àǹfààní ń ni. yẹ̀rì pé tọ́ bá gbòsì ọ̀dọ̀ pé láburú ń wájú káwọn ti kiri o káwọn bá lọ kó lú ẹ̀ kò sí láburú dànù ní àárẹ̀ tíkẹ́ẹ̀tì tọ́ bá gbọ̀ tún ọba ń wá ni pé ṣe pé wàhẹ́rù alifáàn ṣùgbọ́n èyí tó dáa jù òun ni alifáàn gbólóhùn tó dáa ló dáa jù. wọ́n sọ wá pé sẹ́rí àtúnyàrá ṣẹ́rù irú ẹyẹ gbọ̀tún ìyá ọba ń fàdí wa ó gbòòsì ọjọ́ pé láburú ń bẹ ká pa ohun tá a fẹ́ ṣe tù. àlẹ́ sọ̀sálà ń sọ pé bọ̀ ni wọ́n mọ mí nà kò sínú wa ẹ̀rí wọ́n sì túnbọ̀ wọ̀wọ̀ mí nà ìyẹn ni pé kò kankan nù wa àyàfi kí ọba sọkú lẹ́lẹ́mì rẹ̀ irú nǹkan yẹn. ẹ̀rí ẹ̀lú báwo yóò ti máa ṣe kiri o ẹ̀mí rẹ̀ ọkọ̀ ẹ̀lú báwo yóò ti máa wí gbé òòrùn pákó alẹ́ yàrá ó kù. ìjókòó lórí àrò wọ́n sábà wí oríṣiríṣi. sọdí ẹ̀sì kí ti ń pín ẹni yẹn kò sí lẹ́bi rẹ̀ wọ́n dàgbà a wà ń kékèké bóyá inú wọn tún mọ́jú báyìí lọ bí yẹn bá mú pákó lálẹ́ tó bá fẹ́ jọ ah ìwọ́n mọ̀ yọ ọba nífẹ̀ẹ́ ìyá rẹ̀ àwọn ìyá wọn padà kú wọ́n pẹ́pẹ́pẹ́ tó padà kú tá a ti jẹ pákó jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ lálẹ́ àtọ̀sẹ́ tó padà wọ́n ní ọmọ mi nà ẹ̀kọ́ fẹ́ẹ̀ sí nu wa yẹn ni pé àfẹ́dóse pé yọ kẹrọ sọ kúlẹ́lẹ́mì rẹ̀ nǹkan kí wọ́n sọ kúlẹ́lẹ́mì rẹ̀ bí mọ́ bá òyìn ti máa sọ wípé nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ bí ìyàwó máa ti báyìí ẹ̀wọ̀n nísìnyí ẹ̀wọ̀n pé yẹn ra wọ́n gbà pé tíyàwó ẹ̀ bá fẹ́ra kò ní lówó lọ́wọ́ ó ti jẹ́ àwọn káyọ̀sì kìjọ kọ́ ni ó dẹ̀ lórí sọ pé kábà fi nǹkan bẹ́ẹ̀ sásìkò yìí torí kò sówó lọ́wọ́ tẹ́lẹ̀ áà torí á dà àwọn èèyàn ni tóbi rẹ bá fẹ́ra kù tóbi rẹ ti tóbi dáadáa táwọn èèyàn ti mọ̀ tọwọ́ sàlọ̀ yìí lẹ́gbẹ̀ẹ́ wọn ni àsìkò yìí ọ̀gá ọ̀má rí bẹ́ẹ̀ kí lẹ́ rí ọ̀rọ̀gbà tó ń dọ̀wọ́ ọ̀má dáko bá gbé ẹ̀gẹ́ lọ́yẹ̀ bí wọ́n kọ́kọ́ kẹ́ ní ọ̀rẹ́ thousand plus yìí. ehe one sixty one kiri kan wọ́n ń kó ẹ̀gẹ́ lórí bẹ́ẹ̀ ẹ wá níyàwó rẹ̀ lóyún à ìkómọ ti rọrùn níbi ẹ má dábí lóhùn ó sì ń sèrè ńlé ọlọ́dẹ ti bukú sí àwọn ọgbẹ àtẹwà ti gbàgbé níyàrá ẹsẹ yọ èèyàn lówó pẹ̀lú ọlọ́run ọba sùhánà tó ló kú irú àwọn èèyàn ó lè kó báyìí ẹ afa wa ń sọ ni ẹyin abdullahi bin mas'ud yìí kò fẹ́ ẹ sí inú wa àfẹnudókè tí níyàn ọkàn sọ because ìsí sí àwọn èèyàn ni. ṣùgbọ́n ọlọ́run tẹ̀sí máa mú ẹsẹ̀ tí wọ́n lè wà yẹn kó fún yẹn àbí yóò mú nǹkan yẹn kó lẹ́bi pẹ̀lú gbà ọlọ́run pé tó àwa ń ṣe àti farati ọlọ́run. hadith yìí gbé a torí wọ́n gbà yín pé wọ́n máa fàǹfààní tó bá gbọ̀tún tó bá gbòòsì téèyàn bá lè síwọ́ làbúrò ti kú ó fi ẹ̀fọ́ àwọn ènìyàn kọ́ wọ́n ti fi nǹkan ní ìkejì ọlọ́run pẹ̀lú bẹ́ẹ̀ ìròyìn yìí la ń pè ní ṣeríkán àfijá ọ̀sẹ̀ tí ọmọ fún yẹn ṣẹ̀ mọ̀ èèyàn kẹ̀ sojú fúrú náà ni ẹ̀ pé kọ̀ tako sí orí ìkíní kẹ̀kẹ́ fúrú náà ni ìgbà ẹ̀bẹ̀ ní ẹ̀ lè kó tẹ́lẹ̀ ní àmì lọ́mọ́ ah sọ̀bọ̀ pé èyàn nílé torí ó gbàdọ̀ ọ̀la igbá ìyá rẹ̀ wò. Sọ̀rọ̀ bá nìyẹn di rẹ̀ ẹ̀bọ̀ tó pamọ́ ni. Ẹni ọba wa dé àdìẹ ọkàn kankan yàtọ̀ sọ́lọ́wọ́ ọba pé yóò sáfàdé àbí yóò múlẹ̀ ra wa. Ẹ́ pé kẹ̀kẹ́kẹ́ ó ní òmúlẹ̀ ra wa ó ti sẹ́bọ̀ tọ́sẹ̀ dáadáa. Àbá Sheikh Izu Izudeen bin Abdulsalam ó ní yàtọ̀ láàrin àtúnyàrá wọ́n tapá yọ̀ọ́ òní pé tàfọ́ yìí o òun ni àbá bíburú ni wọ́n pè tàfọ́ yìí o tí máa ń wà lẹ́mì àbá bíburú tó wà lẹ́mì tí yàrá òun ni iṣẹ́ tó máa gorí àbá bíburú yẹn ti dábàá bíburú pé láburú máa tẹ̀lẹ̀ sí ẹ nǹkan tó wá wò kó lè fà á ọwọ́ àpàlà fà á sí tí yàrá nìyẹn àbá bíburú òun ni òun ni wọ́n pè tàfọ́ yìí o ọwọ́ àti iṣẹ́ gorí ẹ̀ òun ló ń pè tí yàrá asọ̀fọ̀ ayé pé tùmọ̀ ọ̀hún dáhùn fún abdullahi mọ̀sódì tí wọ́n wí ibi kan fẹ́ẹ́ sẹ́ni kan ló wà yẹn ni pé tí wọ́n sọ lẹ́mí rẹ̀ bí irú kẹfẹ́ pẹ̀lú dáhùn yẹn ti bá sábà ṣùgbọ́n èmi rẹ̀ ọkọ̀ ẹ̀ẹ́dẹ́ tó bá ti ṣẹlẹ̀ lẹ́mí rẹ̀ táwọn abẹ́tọ̀ ṣẹlẹ̀ sí lẹ́mí táwọn yẹn bẹ̀rẹ̀ sọ ká ó sì lọ gẹ́gẹ́ báyìí ni ó máa ṣẹlẹ̀ yọ gbà ọlọ́ tọ́ba ti padà gbà ọlọ́ ọlọ́run máa forí jiyàn ọlọ́run máa forí subhanahu wa ta'ala àyẹ̀kọ́ yóò máa jẹ́ àtiwáyé pé alikọ́tàrọ̀tù alùpàlùbíyà nǹkan bá sọ kúlẹ̀ lẹ́rìí lẹ́yìn هو àìbọ̀rọ̀ kò ní wòye mẹ́sì pé yọ ara jìyà lórí ẹ̀ ọkẹ́ sọ kúlẹ̀ gbogbo gbogbo gbáàlì téèyàn ti padà dàgbà yìí kò sígbà téèyàn ó mú pákó kódà téèyàn ó tún ti dàgbà gẹ́ èèyàn máa rẹ́ téèyàn bá ti mú pákó lọ́wọ́ lálẹ́ àbí yẹn lọ́ọ́ jókòó ní ìdí àrò kẹ̀kẹ́ ó máa sọ sí ẹlẹ́rìí ọbẹ̀ pé kúlẹ̀ kò ní kankan tọ́mọ àti kọ́ wáyé pẹ̀lú yìí pé ìyẹn ti gbàgbéra ọ̀la àbúdá mi rọjà kí ẹ̀sìn ti tẹ́lẹ̀ ẹ̀ padà ájò báyìí insha Allah ká fi àyílẹ̀ fún ìbéèrè ní kánà fúnlẹ́ka ṣùgbọ́n. الثاني الرابع الأول. عليكم السلام ó wá lórí ọ̀rọ̀ ọ̀la ìgbé ọkùnrin tí ó kọ ìyàwó ẹ̀ nígbà tí ó fẹ́. ọ̀nà tó yọ ọ́ jáde. Báwo ló ṣe ń fẹ́ lọ ọkọ̀ jáde lọ? Ìjọba ni pé ṣé o lè ṣe wọ́n fún ní nǹkan nínú ìtàn tọgbà ìgbéra ẹ̀ ní wọ́n dúró tó fi dúró tábà tó gbé ìpínlẹ̀. Ah, <coughs> ṣẹ̀rí àpín ogun fún olúbáwà nínú rẹ̀. Fọláàpù ah, yẹn tó bá jẹ́ sá inú bẹ́yẹ̀ ìyẹn òkùdọ́ á ń lo okòlè ìjogún ìyẹn obìnrin yẹn tó bá já sí wípa kẹ́kí sọ́kùnrin yẹn. Táà bá kẹ́kí ìbúbọ̀ wọ́n lé obìnrin kan mà lóyún nù ọkọ̀ ẹ̀ wá sọlẹ̀ bóbìnrin bá sì lóyún tọkọkọ rẹ tọba ti bímọ lélẹ̀ òun ló parí àìsàn rẹ obìnrin bá dẹ lóyún tọkọkọ rẹ ọwọ́ bímọ lọ́sẹ̀ kan wọn ti parí àìsàn rẹ lẹbi ṣùgbọ́n ọkọ tí ọkọ ìyàwó lóyún lẹ obìnrin yóò sojú ẹ bímọ pọ̀rọ̀bọ́sí rẹ kọ́wá ní gómìnà ẹ̀dẹ́ ti máa jogún mo ní bẹ́ẹ̀ yóò jogún tá a bá kẹ́sí sọ́kùnrin yẹn pípé ọ̀kẹ́dínlógún kọ́ ọ̀lẹ̀ yẹn yẹn pé tọ́ba ti mú ọkọ wá ti gbà lọ nítorí pípọ̀ fẹ́ fún lógún jẹ ní wọ́n níjà kan. àdékẹ́ sí ìyàwó àwùjọ tó wọ́n fi ṣèjì àfúnìyẹn. mo rọ̀ bó ti rẹ̀. lẹ́yìn náà ní í pé ọ̀hán nítorí tá a bá jọ tí èyí náà ṣe yí pé àyẹ̀sẹ̀ tó ṣe é yẹn yàní ọjẹ́ àyẹ̀sẹ̀ tí yẹn pé àkẹ́fì ti pé kọ̀fẹ́ ẹ̀sẹ̀ pé kọ̀fẹ́ kó bèrè ọjọ́ ogún tó ṣe ń gbà bá ti kẹ́fì sí ọkọ̀ yẹn yẹn lóòótọ́ ni lẹ́yìn náà tó wá ẹ̀sẹ̀ tó ṣe é tó ṣe arákùnrin yẹn ṣé àyẹ̀sẹ̀ nígbà tá ẹ̀sẹ̀ yẹn fi mú ṣáyẹ̀sẹ̀ táwọn òkú tó bá ti ṣèyẹn sábà máa ń pààyàn ọ̀gá òkú sáàjì ń sáré pọ̀ ṣùgbọ́n ẹsẹ̀ tó kẹ̀ lórí fọ́ọ̀mù náà ní kọ̀kẹ́ sábà ìbò ti gún ni káà bá ti tú òótọ́ rẹ̀ ọba ti débẹ̀ àkẹ́kì kẹ̀kẹ́ sí ajá ti pé ah, obìnrin ò ní jogún ṣùgbọ́n bàbá kẹ́ fi sìnkú ní jogún torí kan yíyà táwọn afá lò fún ni pé mọ́ńtà àjàlá ọ̀bùlà àwa nìyí ọ̀ ìbá ìfẹ̀rìmọ́ọ̀nì ẹnì yóò tó bá kẹ́jú kákòókò nǹkan tó tó á lè jẹ́ ní àpẹ̀lú pé àìfọ́lì ah, kí ẹ tó obìnrin yẹn tó ló sọ fún kọ́ ọ lẹ obìnrin má rògbò jẹ ó ti rójú ìjà làtà fún ìfẹ́ ó sì kórìíra rẹ̀ ó di èsì làwọn afáàlẹ́ ń sọ̀rọ̀ akẹ́físì àti akẹ́físì ó yí inú rẹ̀ ràṣẹ́ kí mo lè fọkùnrin yẹn ló lóyún fún àjẹkùn dáadáa ọwọ́ wàhálà. ṣé yóò wá dúró títí tí wọ́n kí ó fi òkú àwọn àtọ́ba bímọ tẹ́lẹ̀ tí ó ní adẹ̀lá lè pé gún un lọ́yún lẹ́yìn náà ní gbóhùn lẹ́ẹ̀kọ́ sáà tó di pé yóò di ọkọ ẹlòmíì ìyàwó ẹ̀ náà ló ti tí wọ́n kọ́ àti ṣekú ìyàwó ẹ̀ náà torí wọn bá tóbi wọn kó tó fún ìyàwó. mọ́nà mọ́nà ìyàwó ẹ̀ ẹ̀mú ìjọba kọ́. láwùjọ onípẹ̀pẹ́. inú nǹkan tẹ́mi ò lérò lè jẹ̀yẹ̀ ń pa sí òun ní kí wọ́n mú yàn lọ́dọ̀ adágbèbà ò lè jẹ̀yẹ̀ ń pa ọ̀rọ̀ paríparí ọ̀rọ̀ òun ní kí wọ́n sọ pé àfa ajálùmọ̀ ìgbẹ́ rẹ̀ gbé ẹ́ mi ò ti gbé mi ò lọ́dọ̀ adágbèbà torí àdéhùn ó lọ ọbẹ̀ lásán kò gbà á lòdòdò kí wọn ò ní gbàgbọ́ ẹ̀ fúnfún jẹ́ ọjọ́ tó bá tó wá gbà lónìí tó lókè ṣe kèfé ní ti mú kí wọ́n ti kéde ọ̀hún tí wọ́n sọ kàlífàmù sọ̀tọ́lá nínú nǹkan tí ọ̀gọ́rọ̀ gba ìjẹ́ nípa lé lórí òun lélẹ̀ yẹn torí nǹkan tó lè fẹ̀mí rẹ̀ dín ni wọ́n jọ yà wọ́n bò àfáà yìí lẹ gbé lẹ́gbílẹ̀ lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mi sọ fún yín gbèngbè ẹ̀sìn tèmi ọ̀gá mi láyè láti lọ torí gbà tí àdìgbò mọ̀ni ata lówí mọ̀ni ata káàhìnà kí ni bóun lọ́sọ̀ fọ́ta gbígbà ọlọ́ọ̀bá àdádìgbà ọwọ́ àbí ń jẹun láti rí àṣà tó yẹ ò ní kíni wọ́n gbọ́dọ̀ jẹ yẹn ń pa fúrú nǹkan rẹ̀ tọ̀tọ̀ ní tọ́bẹ̀ ti padà lọ bẹ́ẹ̀ kásìtì yẹn jọ̀rọ̀ rẹ̀ èrò rẹ̀ ọlọ́run nígbà fún ogójì ọjọ́ tọ́ba sì lọ kú láàrin ìgbà nìkan kọ̀bílẹ̀ àti bàdí ìtumọ̀ kọ̀bílẹ̀ òun ni sùjúdù asojoodo kọ́bùlà sálámi ìyẹn fẹ́ni tó bá dìrò àti àwọn àlàyé tó pọ̀ nínú àhàdí àtọ̀rọ̀ àwọn olùkọ́. báàdì ìyẹn ni pé báàdì sálám ìforíkanlẹ̀ méjì lẹ́yìn lẹ́yìn bá sálámù tán ìyẹn fẹ́ni tó bá lérò sí pẹ̀lú àwọn àhàdí ìtìrẹ̀ àti àlàyé tó pọ̀ lọ́dọ̀ àwọn olùkọ́. ìbéèrè tó wà bá ń wáyé nìyí pé àti sálámù báyìí àwọn àforíkanlẹ̀ méjì mi lẹ́yìn kiri ọ lẹ́yìn sálámù káàtó sàtáyà àti sàtáyà ìyá ọ̀sẹ̀ tó gbé sálámọ̀ mi sí ni ọlọ́wọ́ àìlà. ẹ wàá rẹ ẹjọ́ ìgbádùn yóò kí wọ́n bá ti rọ ọlọ́run tọ́ba gbà jókòó kó kí n jókòó tọ́ba gbà dùbúlẹ̀ kó kí n tó tí ọba tó wá gbà báyìí ọba fi ìṣesí tọ́ba fi ṣe ọlọ́wọ́ gbà bó ṣe wá lọ hadith ìmúra ọgbọ́dọ̀ kò sẹ́yìn. Thank kódà púpọ̀ yìí ni èèyàn onítẹ̀ wọn náà sọ́dí ẹ̀sì ti onítẹ̀ wọn wú sẹ́rí náà ni pé kéèyàn má tẹ̀ náà àtàlásùmọ̀ wọn àtàwọn ọjọ́ ẹ̀jọ̀ náà. ṣé láti ẹ̀rí tó báàkì ẹ̀ náà ni pé kí ẹ̀ má tẹ̀fẹ́ nìkẹ́ni àtàlásùmọ̀ bàbéyẹ̀ àti bàbéyẹ̀ gẹ́gẹ́ ẹ̀rí rẹ̀ kẹ́ni ẹ̀rí kẹ́ni ìyẹn gbọ́dọ̀ tẹ̀kí wọn ọ̀rọ̀ bó jẹ́ ẹ̀rí rẹ̀ kẹ́kẹ́ náà ni ẹ wá gbé ẹ jẹ́ ká mú hadithi ṣe wa lórí ẹ̀ bóyá hadithi má tẹ̀kẹ́ rẹ̀ tẹ̀sí mi. wọ́n ní afáwà mọ̀háàbù ìjọba ìfọwọ́dì ọ̀làwùtàrà láti kúrò kọ́ ọba kìsọ́rọ̀ pé ọba ti dé báyìí wọ́n á sùn jáde àpò wọ́n á sùn jáde àpò. à bàbá bá wọn á wájú wájú à èdè àdéhùn sẹ́láńgẹ́ kìí sáyé wọ́n á fi bọ̀ wá lẹ́yìn kọ́ láyọ̀ kọ́ abó lọ́rùn wa tó ṣe máa dà báwọn sùn jáde má ọlọ́run máa nìkan láti kó sùn jáde yẹn kó tẹ̀ fún yẹn kó forí balẹ̀ fún ìyàwó ni ìbá sọ pé kó ṣe bẹ́ẹ̀ kọ́ pẹ̀ nítorí ìwà ọ̀fẹ́ tó tóbi ló jẹ́ lọ́dọ̀ yẹn. bọ̀rọ̀ bó ṣe ń sìn sùjúdù dẹni yìí ìforí yẹn ìpínlẹ̀ rẹ̀ náà ní kéèyàn ti máa tẹ̀ báyìí. tọ́lọ́hún ló ń síra wọ ju sọ́tù bá kọ́ ọlọ́run sọ fún àwọn ọjọ́ musa yìí pé wọ́n ti kòlò ìbáyàbá ìjàdà ìyẹn ni pé ẹwọ ẹnu ọ̀nà ẹlẹ́ni ó ṣe kí èyẹ kẹrin ó sì jáde ẹ̀fọ́ kò ní jẹ́ gbogbo èyẹ egungun wa ilẹ̀ láàrin ìbá forí rí àárọ̀ wọ́n fi ẹ̀pẹ́ ẹnu ọ̀nà yẹn kúrú kọ́ ṣe kí ni kọ́ tẹ̀ báyìí tó ti bẹ́ẹ̀ ní sí àpògbọ́dọ̀ sí bẹ́ẹ̀ fẹ́ni kẹ́ni ọlọ́run ní kẹ́ni àlè sí bẹ́ẹ̀ fún ẹ̀rí mi òun tún nígbà ìfọ̀jú tọrọ tó wáyé láàrin Jáfàr àti Nàìjáṣì ìgbà tí àwọn àfọwọ́ aláwọ̀ padà gbẹ́ Islam kẹ́yìn tí wọ́n lọ sí ẹ̀rẹ́ wọn lọ́wọ́ wọ́n ta kẹ̀sí ẹ gbogbo gẹ́gẹ́ táwọn yẹn ń ṣe ní wọ́n ta kò wò ó bá wọn ò sì kí ọ wò ó ní kí ọ bẹ́ẹ̀ wò ó ní borí kalẹ̀ fún ọ. náà ya ọba bá bí àfáà já afa o pé pé ní sàgbàlagbà ẹ mọ̀ pé wọ́n jáde láyé wọ́n lé tààtì ní àwọn fi kún sí gásà tó lọ́kìtà. ńlọ ó ti jẹ́ tẹ̀ ibi náà nígbà táwọn àti borí kalẹ̀ fọ́lọ́ lọ́wọ́ àtúlẹ̀ borí kalẹ̀ fẹ́ lómi àwọn ẹ̀rí nìyẹn ọ̀sẹ̀ ẹnikẹ́ni àti àti bàbá àtàlásùmẹ̀yẹ àti gómìnà ìyẹn kò gbọdọ̀ sí bí ọba ti yà torí ẹ̀ yóò jìyà ọlọ́wọ́ bó sì gbèjà yẹn ṣọ́ ọ̀bọ di rẹ̀. حتى tó bá jẹ́ tàgádìlẹ̀ gan kájà ní máa padà tó wo hadith yẹn nítorí ṣe ìhádà tó dẹ́rọ̀ ṣùgbọ́n wọ́n pé hadith tó wà bẹ́ẹ̀ kìí ṣe bí èmi kọ rẹ̀ ìtòhùn ṣé ọkà bí ẹ̀ tó lè rárọ̀ òun ni kìí ṣe bí èmi kọ rẹ̀ á ní mọ́gì ló mọ fàǹtẹ̀sì mọ́gì kí á fi tòṣì ìsìnà. láéláé ọwọ́. kìí ṣe olùmọ̀ náà rí olùmọ̀ ọlọ́dọ̀ ọlọ́dọ̀ àdéhìí ni ọ̀yà ọjọ́ parí ta tọrọ láti. àwọn ẹgbẹ́ wa ní ikú ti yá ní ìpínlẹ̀ lóye pé àwọn sàbòjútó bọ̀dà àwọn ọlọ́pàá ní ayé wa lóye wọ́n dára òun ó wọ́n tẹ́ ó sọ mú kó wá padà dé ọ̀rọ̀ yẹn lè dùn jẹ́ ìdájọ́ àgbẹ̀yẹ gẹ́gẹ́ bíi pé ó bí lè ọ̀rẹ́ yẹn lọ́wọ́. à ìbẹ̀lọ́wọ́ rẹ̀ tó ṣe mistake ni àbúmọ̀ mọ̀ tó bá ṣe mistake ẹ mọ̀ pé ṣùgbọ́n ìrìn àyà sọ wọ́n ẹ pàmò ẹnìyẹn fẹ́ gba kábẹ́ẹ̀lì táwọn pé kábẹ́ẹ̀lì ọgọ́rùn-ún ni pẹ̀lú àwọn oríṣiríṣi ìròyìn tọ́lọ́wọ́ bá kúrò ìwà ń pa rẹ̀ wọ́n dẹ̀ sọ ibi kọ̀ọ̀kan wọ́n ní bẹ́ẹ̀ àwọn ti fẹ́ wọ́n bí fifty million báyìí owó tó máa sọ tó di èsì bẹ̀ẹ̀dẹ̀ àwọn ti láwọn gba fifty million yẹn wọ́n mo rò bó ti yé bẹ́ẹ̀ ó kẹ̀sọ̀ ọ̀tọ̀ lọ́wọ́ á bẹ̀rù oṣù méjì tí bá ti rẹ́rú tí tó di èsì tó bá ti já báyìí á tún tún pilẹ̀ tó bá jóbìnrin ni ìgbà tó bá ti àládà kò ní kàyà bọ̀ ọlọ́wàá lọ.